وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو فالله الله باتي lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ pẹ̀lú gbogbo ṣe sí ọlọ́wọ́ ọba náà ní adá ọpẹ́ fún un. adúpẹ́ ìdẹ́dà fún adúpẹ́ ìníkapa lórí wa àti ìpèsè fún wa àti ìdarí àlámọ̀rí wa ọlọ́run kò wọ ọpẹ́ tí a dá gba àwọn kẹtọ́ lọ́wọ́ ọba àlejò láti ti fún wa ní dáadáa wọn dákun máa jẹ dáadáa fọlọ́run kò ṣe wa. àwọn àtún tọrọ ìkí àtàlà fún alẹ́gbà Muhammad anabi tí ọlọ́run ṣe ní adé kẹbọ parẹ́ anabi tó wá lólùkọ́ ní olùrẹ́ni ó tún sọ yìí pé ọlọ́run ọba àlejò ọlágbé dìde láti wá fi àwọn ìwà alákọ̀ọ́lẹ̀. ànábì ṣe bẹ́ẹ̀ gbogbo sẹ́tọ́lọ́wọ́ ọba àlekè ọlágbéra ọ̀jẹ̀ pé ọlọ́run kọ́ bá ní kí ànábì ọlọ́run kọ́ bá ní kí ànábì gba àwọn ẹni tí wọ́n wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ títí di ọjọ́ ẹ̀san ọlọ́run jẹ́ kẹyọ̀ máa bá wọn àwa náà ọlọ́run fi wá lépa bá wọn ìṣe wọn ọlọ́run dákun jálè máa ṣe gẹ́gẹ́ bí eléyìí ni yọọ máa jẹ yọra ẹlẹ́ẹ̀kẹta tí a máa kà ní iléeké wa yìí a rí aláwọ̀ fún un náà ní Fathul Majid lẹ́yìn náà ní Sharh as-Sunnah Imam Barbahari rahimahullah ta'ala pẹ̀lú àánú Ọlọ́run eléyìí tí a tún máa ṣe àgbéyẹ̀wò láti òní yìí gbọ́n ní tírí àná ọjọ́ kẹta oṣù karùn-ún ìyẹn oṣù jùmọ́dálí kúlá òun náà ni muktasaru shama'il al-muhammadiyya eléyìí tó ṣe kó ti lé ní oṣù kan tá sọ fún wa pé kí kálukú wa gbìyànjú ká ní lọ́wọ́ tó bá ní hajj àti ìfúlànà ẹ̀ wá pẹ̀lú wa èyí dùn fún mọ́ yẹn lóko ẹni tí bá ń wá yóò rí nígbà tó bá bọ́ síwájú mọ́sálásí. akíra wa ní òní ọlọ́run ọba tó ṣe ìpàdé wa lọ́rùn bẹ́ẹ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. مختصر الشمائل المحمدية ترى كانت sọ yìí pé asàmọ hilol muhammadiya gangan lára alimami tirimizi ló kọsíra yẹn wọn bí imamu tirimizi ní ọgọ́rùn méjì ọdún àti mẹ́sàn ìjìríyà ó sì kú ní ọgọ́rùn méjì ọdún àti mọ́kàndínní ọgọ́rin. nàìjíríà wọ́n fi hàn pé ìmọ̀ọ́mù tìrìmìsì wọ́n lo ohun tó tó àádọ́rin ọdún wọ́n lò láyé. tíra tí wọ́n ń pè ní àṣàmọ́ ìlú ní muhammadiya àwọn gẹ́gẹ́ ni wọ́n kọ́. ṣùgbọ́n al-imam ọkọ asr al-sheikh nasiruddin muhammadu nasiruddin al-albani rahimahullahu ta'ala. wọ́n ṣe sọ́márì àbí wọ́n ṣe wọ́n ṣe sọ́mùrì rẹ̀ àwọn àwọn ṣe sọ́mùrì náà rẹ̀ ṣe sọ́mùrì. wọ́n sọmara ìfẹ́ wọ́n sì ìdí rẹ̀ múlẹ̀ pé hadith yìí ń tò tọ́ wọ́n kẹ́ mọ́ sí pé ó lálàáfíà. ọlọ́run kọ́ bá ní kẹ́wàá bá ṣe Albani àwọn ni wọ́n ṣe iṣẹ́ ní láì nínú àwọn ọṣẹ wọn èyí tó ti pé wọn a máa ṣe. kámọ́gbà wípé ìmáàmù Tirmidhi rahimahullah ta'ala wọ́n ní tírà tó ń pè ní sunanu Tirmidhi ọgbàjúmọ̀ nínú àwọn kótókó síta. nínú sẹ́tí Sheikh máa ń ọ̀kẹ́ nù ẹ̀ lélẹ́yìí wọ́n ti sọ̀kan náà mọ̀tásọ̀rọ̀ sahih bukhari wọ́n làwọn sẹ̀ fi mujalladu kan bẹ́ẹ̀ nígbà fi ń ṣe síra yìí lọ́wọ́ àwọn ń bẹ lọ́wọ́ kọ́ lọ́wọ́ jẹ́ kí wa yìí a fi wọ́n fa síra yìí bàbá lọ gba àwọn tó lé ní ọdún mẹ́wàá. wọn àdéhùn kan tó wá láàrin ìgbà tó ń kọ síra yìí lọ òun náà ni pé wọ́n ń kó nílé kẹ́ wọ́n ń bọ́ sáàyè ní tó bá sọnù mọ́ wọn lọ́wọ́ wọ́n wá rìn wọ́n fẹ́ á wọ́n láti máa kọ̀ntínú sẹ́yìn lọ tí bàbá fi kọ́ àwọn tíráfù lọ láti Damascus lọ sí Oman ní bí ọdún mẹ́rìnlélọ́gbọ̀n sẹ́yìn fourteen oh, oh. tó wọ́n wá lè kó gbogbo tíra wọn lọ síbi tí wọ́n tábù lọ yẹn. ọ̀rọ̀ rẹ̀ fún ọ láti kó gbogbo tíra wọn lọ kó fi lè máa tẹ̀síwájú níbi báàsì wọn yẹn. ṣùgbọ́n náà wọn bá àlejò ọlọ́padà wà fáfọ̀ Sheikh Albani rahimahullah pẹ̀lú afáwà kankan pè ní Ahmadu Atiya ẹnìyẹn fún wọn láàyè nílé rẹ̀ pé kí wọ́n máa wọ̀ nígbà tó bá wù òun dẹ̀ ní mọ́kítàbà oní láìbírì tó tóbi wọn làwọn máa ń jókòó ń bẹ lọ́pọ̀lọpọ̀ gbà láti fi yẹtírà wò àti láti fi lè ṣe tahqiq ìfìdí àwọn tírà mi múlẹ̀ wọn ní débi pé mi dẹni yẹn fáwọn láàyè dé wọn gbà wọn lágbè pé àjèjì làwọn nílùú wọn dàbí ẹni pé lu àwọn làwọn wà gan ni àwọn wà láàrin àwọn mọ̀lẹ́bí àwọn. sheikh albani rahimahullah ta'ala wọ́n wá ní láàrin ìgbà táwọn wà lórí ìṣesí yìí báwọn ṣe rí tíra kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tẹ̀ tí ń jẹ́ ṣàmáyẹ̀ èrò tíra táwọn ń ṣe lọ́wọ́ yìí àwọn bá kàn wọ́n ní wọ́n tẹ̀ ní suria pé àfáwọn akẹ́kọ̀ọ́ ń pè ní Izzatu Ubaidu ad òun lẹni tó hàkọ́kọ́ tíra yẹn tó fìdí ẹ̀ múlẹ̀ pé ilé ilẹ̀ yìí ọ̀lẹ́ kọ́dà àwọn onítọ́ba kejì làwọn rí ní thirteen ninety six ó fi hàn yí pé ọkọ̀ ọdún mẹ́rin tí ṣe kọ́ tí wọ́n da yìí yẹn létírà yẹn ti wà wọ́n ti ṣe tọ́ba àsáníyà wọ́n làwọn sá lo àǹfààní báwọn ti ráyè yẹn <clears throat> àti báwọn ti sí mọ́tàbà àwọn pé àwọn ti rí nǹkan táwọn ń wá àwọn ká sí ní àtúnyẹ̀wò tíra yẹn pé káwọn ti sọ̀rọ̀ rẹ̀ yẹn ni pé káwọn ti sọmárì rẹ̀ sọmáráìsì táwọn fẹsẹ̀ yẹn káwọn ṣe àwọn abẹ́rẹ́ sẹ́yìn wọ́n á nínú tó tún tarí àwọn táwọn fi ṣiṣẹ́ yìí ni wípé àwọn rí i pé tí ó fìdí àwọn àdéhùn kọ̀ọ̀kan múlẹ̀ ńlọ àdéhùn yẹn ni àfáà ta pè ní àdéhùn sáfù dá áàpù yẹn tí wọ́n ní ṣe pé gbogbo àwọn nǹkan tó yẹ kọ́ mẹ́nuba lọ mẹ́nuba kì ṣe gbogbo àwọn àdìsí yẹn lọ mẹ́nuba wọ́n ní gbogbo àwọn kan bá ṣe pé kò sínú eh, kútùbù síta àfààní ọ̀pẹ̀lẹ̀ àti pé àwọn mistake kọ̀ọ̀kan tún wà nínú eh, tàkíkù tá a fà yẹn sí bí kí sọ wípé ẹlòmíì gba àdìsí kan wá ẹ pé àṣìṣe dẹni ọ̀tọ̀ ni tí ó gbàdé sìn yẹn wá. sọ abájáde pé pẹ̀lú ṣèṣì àwọn sáà di àsìkò díẹ̀ láti ṣiṣẹ́ láti lè ṣe àtúnṣe àwọn kùdìẹ̀kudiẹ tí àfa yẹn ṣe níbi tàkíkù yẹn. wọ́n lè rí jẹ́mi nsọ lórí àwọn àṣìṣe yẹn òun náà ni ọ̀kan tí wọ́n láfa yẹn mú wa ọkọ̀ yìí pé kọ́lá Abu Isa la na'rifu li hanan ghayra hadha hadith وقال عبد الرحمن بن أبي حاتم في كتاب الجرح والتعديل حنان الأسد إلى الآخر bàbá ni ọ̀rọ̀ tó sọ yìí kọ́ wá látọ̀dọ̀ Ibn Abi Hatim yìí ó jìnà gan nínú àwọn àṣìṣe táwọn wí nìyẹn pé ó jìnà kọjá sí pé ọ̀dọ̀ tirimizi lọ́rọ̀ yẹn wọ́n ní bóyá ló ti lè rọrùn wípé mọ́mú tirimizi ó kú ní two seventy nine ibùn àbí hasim ó kú ní three twenty seven ó fi hàn wípé lẹ́yìn ọjọ́ tirimizi lẹ́yìn ìgbà tí mọ́mú tirimizi kú tí ó náà ní ọ forty years. ajásí pé bíbí àfa yẹn ń jẹ́ kí ni o two forty wọ́n ní tí wọ́n máa jẹ́ ọjọ́ orí àfa yìí nígbà tí wọ́n mú tèrèmẹ́sì fi kú ń jẹ́ bíi thirty nine years ìpè ó jìnà káwá sọ pé ọmọ thirty nine ṣe tíra tíra yẹn tó ti wá gbajúmọ̀ débi pé ń hẹ̀ta ó jìnà kékeré yẹn ó ṣe tíra ó wà lọ́mọ thirty nine years tíra rẹ̀ tọ́wọ́ àti yẹn kí gbogbo ayé ó ti wá mọ̀ débi tó wọ́n máa sọ̀rọ̀ ń parẹ́ wọ́n nínú àwọn àṣekọ̀ kan tó wà nù síra yẹn nìyẹn pé wọ́n máa lọ fi ọ̀rọ̀ ẹlòmíì kan lọ fi ti ẹlòmíì pé náà àwọn mẹsíkì tó wà nù rẹ̀ nìyẹn táwọn ṣàkóso Sheikh Albani rahimahullahu ta'ala wọ́n wá ní ìlànà àwọn táwọn tọ̀ níbi sọmaráìsì táwọn sọmaráìsì ṣàmáyé lòyìn àkọ́kọ́ mbẹ́ òun ni wípé. gbogbo àdéhùn tọba ṣe yí pé eh, wọ́n láwọn ti ìlú àfi ti ẹni tó ṣe tíra tó mú wá níbi kọ̀ọ̀kan táwọn bá rí i pé kò ní táwọn bá kọ́ sí àwọn iṣẹ́ àkọ́kọ́ táwọn ṣe iṣẹ́ kejì ṣe yí pé wọ́n ẹ̀ ṣe pé kẹ̀kẹ́ náà ni àwọn àgàgà tó bá ṣe wípé ń bẹ láàrin ẹgbà wa méjì tó wá ìyàtọ̀ bẹ́ẹ̀ nínú ìtumọ̀ àwọn ọkọ̀ gbogbo ẹ̀ àwọn máa wí gbólóhùn wọ̀ fí rí wáyà ti kádà wọ̀ kádà sí wọn nínú iṣẹ́ táwọn ṣe nìyẹn. tó ajá sí pójú ọ̀nà ẹ̀mí ni ẹgbà wa yẹ gbà wá ìyàtọ̀ títa alákọ̀ọ́kọ́ àwọn sọ pé kò fi tọ̀rí kì kádà wọ̀ kádà ó tún wá lójú ọ̀nà báyìí ojú ọ̀nà báyìí. Sheikh Albani rahimahullah ta'ala wọn làwọn ti sẹ́yìn láti lè fún àdìsí yẹn lágbára pẹ̀lú ọ̀nà ẹ̀mí ìtúgbà wa. iṣẹ́ kẹta tí sèkà albani láwọn ṣe níbi sọmárì ṣàmáìlú òun náà ni pé àwọn ha ọ̀rọ̀ ẹni tó ṣe tíra dànù lórí hadith tó bá jásí pọ̀rọ̀ rẹ̀ tó sọ kì í ṣe pé nǹkan pàdé sì ń sàhì kì í ṣe pọ́dọ̀ àyìn kì ṣe wípé mú àǹfààní kẹwàá àwọn máa ń ha kó mẹ́ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní àwọn dúnrín mọ́ iṣẹ́ tá a fa yẹn ti ṣe nípa àwọn àdéhùn tó ń náà ti ṣe ṣàkórí ìjọ ẹ̀ àwọn dúnrín mọ́ nítorí pé àwọn rí i pé iṣẹ́ kan tó yẹ káwọn dúpẹ́ lórí ẹ̀ pẹ̀lú yí pé ọ̀rọ̀ táwọn bá rí i fógun nù iṣẹ́ àdéhùn rẹ̀ tó ṣe àwọn sọ di kúkúrú ọ̀rọ̀ rẹ̀ mí àwọn tó lè ṣéǹjì ẹ̀ ní ìyípadà tó ṣe wípé kò ní bàtúmọ̀ jẹ́ wọ́n lè tọ́ba yẹn fáwọn tún lè mú àkíyèsí wá àwọn fa àkíyèsí àwọn fa àwọn àǹfààní míì sí táwọn bá dẹ̀ rí pé kò nídìí àwọn ní fi nǹkan kan sí wọ́n ní táwọn bá fẹ́ fi àlẹ́ sísí di ọ̀rọ̀ àfa àtọkọ tíra yìí tó ti ṣiṣẹ́ lórí ẹ̀yẹn alustaz da'as wọ́n làwọn sọ pé kúlìtù ìmí náà wàá sọ báyìí ẹlẹ́ẹ̀karùn nínú iṣẹ́ tí sèkà lébà ní sẹ́ńbi ṣàmá ẹlẹ́yìn òun náà ni pé wọ́n ní àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó ṣe pé àwọn sọ pé lálàáfíà débi àwọn ò sì ní tanijí lórí ẹ̀ yìí pé nǹkan báyìí lọ́la láàfin abẹ́ àgàgà wọn báyìí pé mọ́tínù ló gbádùn báyìí pé ọ̀rọ̀ hadith gẹ́gẹ́ ló gbádùn àwọn sọ pé ọ̀dà lásán ni. tọ́ wọ́n ní tó bá wà láàrin kíní tó dàbí bírákẹ́tì yẹn ìkànnì lẹ́yìn pé. wọ́n ní àlésí àwọn nìyẹn ń tó bá yẹ pé àwọn fi sí ọ̀rọ̀ àlésí àmì táwọn máa ń sisi nìyẹn. ẹlẹ́ẹ̀kẹfà nínú iṣẹ́ tí Sheikh Albani ṣe nínú mọ̀tàsọ̀rọ̀ yìí òun náà ni pé wọ́n ní àwọn gbìyànjú káwọn sọ ipò tí hadithi kọ̀ọ̀kan wà torí ohun tó jẹ́ òréré àwọn mínẹ̀tà rèj òun nìyẹn ohun fẹ́ lò náà ni káwọn lè mọ dárájà pé sádìsì yìí lálàáfíà ni. àbọ̀lẹ̀ wọn làwọn gbìyànjú láti sọ. wọ́n ní ṣùgbọ́n àwọn ọ̀fọ̀rọ̀gùn bẹ́ẹ̀ o tọ́ba já sí pé nǹkan yẹn lẹ. ẹ èyí tọ́ba dẹ̀ ní nǹkan táwọn lè fi kún lápá nínú àwọn ojú ọ̀nà mi àwọn sọ kódà táwọn ò wí níwọ̀nba ọ nínú iṣẹ́ táwọn ò nìyẹn gbogbo àlàyé ọ̀rọ̀ fún àwọn darí ẹ̀ sínú sílẹ̀sílẹ̀ sọ̀híhà àti kí ẹni fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé táwọn nínú sẹ́tí Sheikh Albani ṣe nínú tírà yìí. wọ́n ní pẹ̀lú ìlànà ẹ̀mọ́ yìí àwọn tọ́ka sí ìtọ́pa àwọn ojú ọ̀nà oríṣiríṣi táde ti gbà wá táwọn ti lágbára mọ́ pẹ̀lú ọlọ́ọ̀lọ́ọ̀ wọ́n láwọn ti ṣe yẹn débi pé àwọn padà fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith inú tírà yìí àwọn fa ayọ̀ pé kó nínú dọ̀yìn àdìsí tó lé tẹ́lẹ̀ pẹ̀lú sí àwọn táwọn ṣe yìí àwọn fà á sọ pé àwọn àṣà nídùúrẹ àwọn àfitì rẹ lẹ àwọn afà á kọ padà dé mọrìsábàl hasan mọrìsábàl hasan kó dépò pàdé sì yẹn dà pẹ̀lú fáwọn ńlọ wọ ojú ọ̀nà ẹ̀mí ìfún àdìsí yẹn wá lọ́nà báyìí sánẹ́dù rẹ lẹ àwọn tó wá lọ wo sánẹ́dù míì tó fún lágbára wọn nínú táwọn sì ni àdìsí ọ padà dé hasan kódà àwọn lómi wọ́n ní àdìsí tó wà nù tíra Shama'il kó tó di pé àwọn sọmọráìsì ẹ̀ four hundred ni ọgọ́rùn mẹ́rin sùmọ́ngbà tí àwọn sọmọráìsì ẹ̀ tán ni wọ́n tó padà kù ọkùn tírí kí ni ọ three hundred and fifty two wọ́n fi pé forty eight ńkọ́ ó ti lọ sí ọ̀rọ̀ bó ti yé wọ́n wá ní ọgọ́rùn-ún ó lé dápẹ́dápẹ́. òun ló kílẹ̀ àsáwọn wípé àtànídùn rẹ̀ lẹ̀ wọ́n tún ṣùgbọ́n àwọn mú wa o ọkẹ̀já sí fáwọn wá ojú ọ̀nà ẹ̀fọ́ àti àwọn ọ̀jẹ́rìí mi nínú kútùbù sẹ́tà àtàwọn tẹ́rà mi nítorí kílílẹ̀ yẹn lè kó lára rẹ̀ ó fi bọ́ sípò pé àwọn padà fún lágbára sádìsì yóò fi lálàáfíà fáwọn ti lágbára mọ́ fáwọn tẹ̀sán káwọn gẹ́lẹ́ níbi hadisi alhalal. والحرام في دكتور يوسف الخداوي sheikh albani rahimahullah wọn lé ní ẹjẹ ọlá tọlọmọ bá ti fún wa àti fáwọn èèyàn míì náà tí wọn já fa aládìsí o walakinna akthara nasi la yashkurun lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe kí ni o kò ì dúpẹ́ sheikh albani ọlọ́nkọba nìkẹ́ wọn wọn ní inú ọyẹ ká tọ́ka sí àwọn rọ́kùmù àwọn àhàdìsí Eh, tí wọ́n gbé nígbọ̀n wọ́n padà dé ipò pé ọ̀dà àbólá àlàáfíà wọ́n wá àwọn ọjọ́ nẹ̀mí fún àwọn ọlọ́kùnrin yẹn ni wọ́n kà lọ yẹn àtàwọn anítìrà akẹ́ńbẹ́. wọ́n láwọn dẹ̀ tún tọ́ka sí àwọn mísíkì kọ̀ọ̀kan tó wá níbi eh, ìfà àdìsí yẹn yọ ọ̀là àlàáfíà ni ọ̀lẹ̀ àti àṣẹ ètò tá a fà ṣe wọ́n kó àwọn nọ́mbà àdìsí yẹn wọ́n kó jọ síbẹ̀ iṣẹ́ kẹsàn-án tí Sheikh Albani láwọn ti nù tíra yìí òun náà ni pé wọ́n ní ẹni tí bá ń ka tíra yìí yóò máa rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith àwọn fi gbólóhùn sahih síbẹ̀ àwọn tó wí gbólóhùn hasan síbẹ̀ níbi tí rọ́kùnmù bá wà táwọn bá kọ nọmba wán àwọn bá ń kọ sahih nọmba tù àwọn lè kọ hasan wọ́n lómi ìdẹ̀ níyì bí hidaya awwal matn hadith. ó lè jẹ́ bẹ̀rẹ̀ àdìsí làwọn kọ sọ hìsì àbí hasan sí wọ́n ní kọ́ lọ́mọ yìí pé tọ́ba yìí pé bí alákọ̀ọ́kọ́ yẹn lẹ bá sọ hìí àbí hasan wọ́n láwọn ń tọ́ka sí sanẹ́tì àfi ti ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ àbí ká sọ wípé nǹkan yẹn lálàáfíà ara rẹ̀ ní rẹ̀ ní kó dé dárájà hasan ẹ wàá rẹ lẹ́ẹ̀kejì tọ́ba yìí pé bí àárín àdìsí gẹ́gẹ́ wọ́n kọ́ sí wọ́n láwọn ń wọn bá ti kọ bẹ́ẹ̀ wọn lè tuma rẹ̀ ní pé sanadu hadith yẹn kọ ó lẹ ababa ẹ ẹ níbi ẹgbẹ́ kejì tá a bá ba tí wọn kọ àmì yẹn sí. wọn ní ṣùgbọ́n tó ayé pé bí ọlọ́kùnmọ̀ wọn kọ síbẹ̀ ó túmọ̀ yìí pé hadith gẹ́gẹ́ tí ń bẹ nù rẹ̀ ó lálàáfíà fún ẹgbà wá mi tàbí kó dé ipò tó dáa fẹ́gbà wá mi. wọn lọ lè ṣẹlẹ̀ kó ṣe wípé ẹni tó gbà hadith wa ọlẹ ṣùgbọ́n tí wọ́n wá ọ̀nà ẹ̀mí ìfún hadith yẹn padà dé daraja hasan eléyìí làwọn sẹ́ ti sheikh albani rahimahullah ta'ala tí wọ́n ti ń nu sẹ́yìn tíra yìí. Ah, wọ́n nígbà míì n'o ọ̀rọ̀ míì lè dà yọ̀dẹ̀ tó wá lọ́nà mi tí wọ́n padà di sahih làwọn padà kọ sí làwọn ti lè síbi hadith yẹn tí kọ hasan alimohim. wọn nínú iṣẹ́ táwọn ṣe ni pé hadithi tọdọ àyìn fìtẹlẹ pẹ̀lú sí àwọn àwọn wá ojú ọ̀nà míì tó fi padà ń dé dáradà hasan pé hadithi yẹn da àbí kó dépò pé hadithi yẹn lálàáfíà. iṣẹ́ kẹwàá wọ́n nítorí káǹfààní yìí lè kú àti láti lè ṣèrọ̀rùn fẹ́ni tó bá fẹ́ ka tírà yìí. àwọn ti gbé àwọn kọ́ńtẹ́ẹ̀tì márùn-ún àrí. aláàkọ́ àwọn fún oníbàb abuhas àwọn àdìsí àwọn tó pẹ̀lú aráàfin àwọn ẹni tí wọ́n lè fi àdìsí sínú àwọn sàbí àtàwọn míì àwọn tó gba àdìsí wá àti tán wọn àti àwọn gbólóhùn tó jáde ọ̀rọ̀ kọkànlá Sheikh Albani rahimahullah ta'ala wọ́n ní mo wá ń rẹ kan yaani mukhlisan lẹni tó fi ń sáfọmọ ẹ̀mí rẹ̀ ọjà sí pé mọ̀tàsọ̀rọ̀ shama'il al-muhammadiya tá a fẹ́ kà iṣẹ́ tí bàbá fẹ́ kí tíra yìí ṣe nìyẹn o bẹ́ẹ̀ lẹ́la á sì lọ wọ́n tó fà dàbí mú tíra yìí gan ni sheikh albani rahimahullah ta'ala wọ́n ní àwọn rẹ̀ kan ọjà sí pé iṣẹ́ tí tíra yìí máa ṣe kọjá hadiyan lil muslimin jami'a kọjá atọ́nà ẹ̀kún gbogbo mùsùlùmí yẹn tí wọ́n fi àti ohun tí ànábì kọ́ sọ pẹ̀lú ẹ̀ mẹ́nà ṣàmá ilẹ̀ ṣàmá ilẹ̀ kẹrìmà nínú àwọn àdámọ́ alákọ̀ọ́lẹ̀ yóò wá gbé àwọn mùsùlùmí lórí kí wọ́n máa tẹ̀lé lánàá nípa sọ́lá yóò gbé àwọn mùsùlùmí lórí kí wọ́n máa wà nẹ́bí yóò gbé àwọn mùsùlùmí lórí kí wọ́n máa múnú mọ́lẹ̀ ànẹ́bí lásìkò tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ti fẹ́ gbàgbé ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tọ́sọ̀ yìí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana pápá ó ti wà fún yín láàrò ojúṣe ọlọ́run àwòkọ́ṣe tó dáa liman kana Allah wal awa akhir sẹ́ni tí bá ń rẹ̀ kí ọlọ́run àtọ́jọ́ kẹyìn wọ́n zakara Allah kathira tó sì rẹ̀ tí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ wọn láti máa wá rí àwọn ẹ̀ṣà nínú àwọn du'at àwọn olùpèpè sẹ́sìn àtàwọn míì àwọn ẹni tó عن الاستساء به في كثير من هدي وآدابه tó ṣe yí pé wọ́n máa ń wọ́nyìn níbi ìmáa tẹ̀lé lánàá ní sọ̀sọ́lá àwọn náà dẹ̀ ń pèpè wọ́n á máa wọ́nyìn láti lo sunna nẹ́bí àti ẹ̀kọ́ tá nẹ́bí mu wa bí ìtẹríba ní sọ̀sọ́lá nínú ìwọṣọ rẹ̀ àwọn míì jẹ́ dùn àwọn òòlò bí ìlànà ní sọ̀sọ́lá nípa bóun ní í ṣe máa ń jẹun àwọn míì jẹ́ olùpèpè wọn ò lò bó o ní ṣe mu àwọn mi ọkọ ṣe ànẹbí bó o lànẹbí ṣe sùn wọn ò kọ ṣe rẹ mbẹ bó o ní ṣe kírun wọn ò kọ ṣe rẹ mbẹ wọn sì ń pèpè bó o ní ṣe ṣèjọsìn wọn ò kọ ṣe ànẹbí mbẹ. kódà wọn láàtún rí inú àwọn ẹni tí wọn ń pèpè sẹ́sìn láyé léde lónìí man yuzahidu al-muttabi'ina li sunnatihi ittiba'i wọn á tún máa lé àwọn èèyàn sá ẹni tí bá ń tẹ̀lé sínú ànẹ́bí wọn á tún lé e sá fún ìwọ òsì ẹ̀rí nǹkan kan pákó ló ń jẹ káàkiri pákó ẹ onísúnnẹ pákó kórùbọ hanu bíi tó bíi tó búkọ mo wọn ṣe kí n díẹ̀ nìyẹn wọn á ẹ bíi ké irú níbi òun ni pé tá a bá fẹ́ jẹun tá a bá fẹ́ mu ebi ọpọ dáadáa ni má du ọjẹun tó jẹ náà ti dẹni bíi kéèyàn gé débi parí náà àwọn dùn á wọn arẹ lomi ti ṣòkòtò ẹ kúrú yàtẹ̀dìrú nẹ̀dálì kàtà ṣàjùdà wọn ni ilé koko ẹ ti mẹ́sìn yìí le jù áá áá ìwà ni wàhálà báyìí àà ẹ ti jẹ́ kí níyẹn ó le jù ó ti á ka gbogbo ẹ̀rù róróró báyìí. wọ́n mọ̀ lẹ́tìrọ̀ lọ́gẹ́rì lè mùsùlùmí náà rẹ̀ lẹ́sìlámù wọ́n dẹ́gbà yìí pé súnà yẹn níyẹn ó gé kúrú àrínà ọ̀dọ̀ àti wọ́n gbà pé ní tí bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ lé àwọn èèyàn kó nu islam ni wọ́n bá rí wọn ò ní láìkí ẹ̀sìn bẹ́ẹ̀ sì ń ṣe àti lọ́dọ̀ tí wà làwọn lérò pé ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àfáwọn ṣe kàlùdání látọjọ́ láéláé wọ́n ti rí pé wáyé bẹ́ẹ̀ láwùjọ wọn bẹ́ẹ̀ wọ́n lè tún máa rí àwọn míì tí ó bìkítà wọ́n máa wọ aṣọ ńlẹ̀ ẹ̀rí tẹ̀ máa sọ̀rọ̀ pé àfáà wọ́n máa ní ọ̀dà tí wọ́n bá ní kílódé tẹ́ fi sọ bí àfa àfa ò ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bá kiri ńkọ́ ànábì sọ fún abakiri pé lásìkò mi mọ yọ̀sìn náà wò kóyálà ìwò sínú ẹni tó fasọ gbálẹ̀ ní ti fáàrí ẹ gan ilé ni Sheikh Albani rahimahullah ta'ala wọ́n ní àwọn ẹni tí wọ́n ń fele yẹn sẹ̀rí wọ́n gbàgbéra wọ́n fọnú fọ́ra láàrin ìyàtọ̀ tó hẹ̀ láàrin wọn sábàkiri wọn jọra wọn nítorí pé abakiri lọ́dí Allah ta'ala ni káàdì láyé ká amadu dálé ìyẹn ìyẹn tínrín làwọn bá kiri ìyẹn gíga sí ni ìyẹn gíga ni ó tínrín bẹ́ẹ̀ náà ni àfàwọn àtọ́lá ìbọn masáàjì ẹsẹ̀ ẹsẹ̀ wọn tínrín ìyẹn gíga ni tó tínrín àbúkàkiri láyé ká amadu dálé kó mọ́mọ́ kó mọ́mọ́ síbẹ̀ bó ti wá lọ hadith yẹn yìí sí inna ahada ṣe kọ́ yìí ìzáàrí yẹsẹrìkì ẹgbẹ́ kan nínú bàǹtẹ́ mi máa ń dẹ̀ lọ́ọ̀lẹ̀ ẹ mọ̀ pé àwa tá a bá ti ń rí tá a bá wọ ṣòkòtò tí ẹ bá ti gbé rọ́bà rẹ lé bí rèé ti ń ta mí ní kíní sí yìí so tí ọba le yóò máa yọlẹ̀ díẹ̀díẹ̀ èèyàn kẹrin tí ọ̀rọ̀ máa lọlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èèyàn tún padà máa sùn èèyàn tún máa sùn ṣe abákiri bíbí sọ wípé ẹgbẹ́ kan nínú bàǹtí òun yẹ sẹ́rìṣe a máa dẹ̀ lọ́lẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn eléyìí tí wọ́n fọ́ abákiri sẹ̀rí wọ́n mú ọmọ wa tọ́jú wọn lẹ̀ ni o pé ni dáwọ́lẹ̀ fún mi mo fẹ́ kàn da ọmọ lóde wá títí lọ wọ́n bá tún bá kágbá dáadáa ní ẹ̀rí àwọn ènìyàn sá ìmọ̀ kan àbí wọ́n ti ẹ̀wà ìmọ̀kẹ́mọ̀kan nípa bóò ni bàǹtí àti sọ̀sọ́là ń ṣe máa ń jẹ́ bẹ́ẹ̀ la tún ti arẹ́ nìkan ti ń yanu pàgàdà pé àtàlẹ́bí bá wáyé lásìkò tẹ́yìn wáyé ṣòkòtò rẹ̀ oníkúrú òsì ń bẹ́ ń ta ńgbà nínú gbogbo ẹ ti ti rọrùn sí lásìkò táwọn àfáà ti ń gun jíìpù báyìí àlẹ́bí òní gẹ̀ẹ́sìn àti ẹ̀gbọ́dọ̀ ọba wí sọ̀rọ̀ ẹ̀sìn àgbọ̀n tó wí èwo sún ni pé táwọn bá wà láyé ṣòkòtò rẹ̀ oníkú ṣé nǹkan táwọn yẹn fi ń fọ́ lágbà ni òsì àbánẹ́bí Sùlẹ̀mọ́nà alayhi salatu tí ọ̀sáájú ànẹ́bí àmọ́lá tó lò ní. ó tún bẹ lọ́yìn pé rọ́bì àbílẹ̀ mọ́lẹ́kẹ́lá yẹn ń bá rí ilé ọlọ́run fún mi ní ìkápọ̀ lágẹ̀rẹ́ pé ẹnìkan ò tí mo bá lọ. lóbi ya jáde pé ń nígbà tó padà díjọ́ bíi ká mọ́ mọ́sálásí rẹ̀. kí ni wọ́n wá ń bí báyìí? wọ́n sá gidi. ó ní mi ti tọrọ lọ́dọ̀ ọlọ́run ipe kọlọ́n bá fún kọlọ́n fóun lọ́la kan tí ẹlòmíì ò ní nírú ẹ̀ mọ́ nbà bí ọmọlẹ́ nbà kàn bá fi hàn gbogbo àwọn yẹn pé òun níyì o òun ní o ọwọ́ mọ́sálásí ni wà ń ṣèjẹ̀gbẹ́ mọ́sálásí òun níyì o nbà tún ọmọlẹ́ nbà tún mọ̀pọ̀ mọ́sálásí. ẹ̀rí àwọn nǹkan ọlọ́dún fi sọ láti wà bí góòlù wọ́n ti nẹ àwọn nǹkan ẹ̀gbọ́n oríṣiríṣi tó máa kọ́sọ sí àwọn ọsọ oríṣiríṣi bẹ́ẹ̀ lọ́wọ́ àlàyé wọn a máa sọ pé tánàbí bá wà láyé kò ní wọ ṣòkòtò kúkúrú aláyà ọ̀rọ̀ rẹ̀ dẹrẹdẹ ni o wọn lọrọ àdìsọ sẹlá ń dẹ wáyé wípé àdìsẹ ní sùsáàkì gbogbo ẹ̀ lápàdà kan òun lọ yẹ kí ṣòkòtò ẹni tó bá ń ṣe súnlẹ̀ òdòdó kó dé làjí ojúgun ẹ̀rí bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kó dé ṣé ìwà ń sọ̀tọ́ láǹsọ̀ fún Abdullahi ibn Umar wípé tó bá wà kọjálẹ̀ tó bá jẹ́ ó lè dé lájì onígun ọ ẹ fọlá hakọlẹ̀ ìzáre fìlkàvẹ́ ọ̀sẹ̀ tó kojú ó dé kókósẹ̀ ọ ọ̀sẹ̀ tó rárá bẹ́ẹ̀ ládẹ̀ láwọn àfáà mi tó máa sọ pé má ṣe é jèrè wọ́n kàn máa fi láwọn yẹn sáńbí ẹ̀sìn ni ẹ ṣe dáadáa ọ̀tọ̀ ní kéèyàn rìn dọ̀tí ọ̀tọ̀ ní kíṣòkò tó kúrú kéèyàn rìn dọ̀tí kò tọ̀nà ẹnu súnẹ̀ ẹ wo hadisi tí ń ṣàlàyé nípa ọ̀rọ̀ gbéraga. nígbà tá a lè sọ yìí pé kò ní wà ló jẹ́ náà ní tí bá ń bẹ lẹ́mìí ẹ̀ kínkínní bí ọmọ náà gún nínú ìgbéraga ẹnìkan bá bí anábì léèrè yìí pé ẹnìkan bẹ ó nífẹ̀ẹ́ sí ká sọ rẹ̀ máa fáyìn kí bàtà rẹ̀ dá anábì ní inna Allaha jamilun yuhibbul jamal ọlọ́run rẹwà ó dẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tó tuntun kó fò láwí àtọ́ pé wọ́n tún ní nípa ìlera gan ó ní ṣe kéèyàn lọ sàn èyí kéèyàn máa gbé aṣọ kátikáti káàkiri èsì ló ń wo bí níbi wo ni ọwọ́ afẹni tí jàlábíà rẹ ti ká dé ààrẹ tí ìbá ṣe yí kéèyàn ní dúkìá tọpọ irú Dangote nísìn tọba wo aṣọ tí jàlábíà rẹ ká dá ààrẹ wọ́n lè ní fàárí ló ti tẹ bọ́ọ̀wé ṣe Dangote èyí sẹ́ni kẹ́kẹ́ tó ní dúkìá kẹ́kẹ́ wọn ò pé wàhálà yìí ń fi ń sú mi lára àwọn àfáà náà nìyí ẹ̀yin náà wo bí tí jàlábíà lè ká dé báyìí. ó sì fẹ́ẹ́ ya yà ó wọ́n á tó wá lọ dún wájú omi ọlọ́wọ́ bàtà tó ti ya, bàtà tó ti já ata tẹ̀sán máa ń gún yẹn láti bẹ̀rẹ̀ lọ́wọ́ inú ẹsẹ̀ ọlọ́wọ́ bọ́ ọba ọba tó rẹwà ni ó dẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tó rẹwà kò ní í ṣe pẹ̀lú ara wọn kò bá ara wọn wí ọ̀rọ̀ ní sùsáàkì ò ní í ṣe pẹ̀lú kéèyàn dọ̀tí ìyẹn lè jáde nínú owó bá jì pẹ̀lú ní sùsáàkì. ẹ lọ wá àwọn àfa wa ẹ lọ sàwọ́dí orí rẹ wò gbolo onídùúkìá ò ní tó wọn wọn á gbé sòkòtò fífò yìí sọ̀kalẹ̀ nínú ọkọ̀ nílá sọ pé ọmọ ọmọ ara rẹ ọmọ asẹ́gìrì nínú rẹ ni nínú ọkọ̀ ni tọ́ ọmọ àgbọ̀n báyìí tíyẹn ọmọ apá ẹyin pọ̀ báyìí nípa ac tí ń bẹ́ ń bẹ̀ bó ṣe tutù ní ní ní tó ẹ̀ rí. tó nípa bẹ́ẹ̀ àtúntò sọ́látù sọ́nù hadith mi yìí pé èyí tó fi ó ní mọ asálàmì alkaabayin òun tó bẹ́ẹ̀ lọlẹ̀ dé sàlẹ̀ kókósẹ̀ nínú bàǹtẹ́ àbí ṣòkòtò inú náà ni ọ àwọn ẹni tí àgbà tún ni gbọ́ sí nígbà tẹ wá ní kókósẹ̀ máa lọ sí nẹ́ńbó lára yòókù máa wà ẹ̀ ń tẹ̀lé jẹ àwọn padà kẹ́ ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì níbo làwọn ará yòókù máa máa wà ẹ wà àwọn èèyàn yìí ní kókósẹ̀ máa wà nínú náà níbo lára ma máa máa wà ẹ̀rí ṣé kákó tiẹ̀ pé kókósẹ̀ ni ọ̀wọ́ náà. kára yòókù ọ wà ń ta walillahi al-masalul rẹ sáyé kábẹrẹ gún yẹn lẹsẹ téèyàn onímọ̀ lórí àtẹlẹsẹ lọdẹ ti gún yẹn téèyàn onímọ̀ lórí tí ìgbà tó ń rí hadith ti ń sàlàyé pé ẹni ni ẹni tó ṣe pé ó dé ń jọ gbẹndàlẹ wọn á dẹ mú nẹkẹ wọn á fi ọpọlọ rẹ ó sì máa sọ pọpọpọ àbẹ nǹkan rẹ wá jìyà ní ti ń dé bá wa yìí ní sì tíyẹn fẹ́ lé hangi lásìkò yẹmí yẹn fẹ́ lé pin pẹ̀lú òru bẹ́ẹ̀ gbogbo eléyìí sì ń ṣẹlẹ̀ yìí náà ni o ọdà yìí pé afẹ́fẹ́ díẹ̀ náà nínú ìjà gbogbo eléyìí ti ń fẹ́ láti tí wọ́n sọ pé kò kọ́ ọlọ́dún mẹ́ta ń kú lórí rẹ̀ allahumma ajinna min nari jahannam ọlọ́run dákun máa jẹ́ àwọn ọjà nàmọ́. inú hadith imam muslim wọn ní abdullahi ibn umar ọkọjá lára òjíṣẹ́ ọlọ́run ọbànjọ́ kan sokoto ẹ̀ bá gbálẹ̀ àdéhùn wa sọ pé yá abdallah eré abdallah irfa izarak gbé kínní yìí sókè bá túnbọ̀ kọ́ọ̀là àdéhùn wa sọ pé zidhu tún gbé sókè sí Abdullahi ibn Umar ó ní mo bá tún fà sókè fọmọ́sìl tu àtàhàràhà mi wáyẹ̀ mi ìgbòyìn sàtún wojú ànẹ́bí ànẹ́bí ni àná gbé kí nínú sókè gbé sókè ọ̀kọ́ là bá àdìlù ọ̀f ó fi èyí pé nǹkan nǹkan dáadé fẹ́ rọrùn láti ṣe sẹ́wọ̀n lọ́wọ́ yẹ kó gbé sókè ó yẹ kó gbé sókè débi débi ah, ju ọyá sí ṣe gbé sókè díẹ̀ ń ṣe díẹ̀ díẹ̀ àwọn èèyàn tó jókòó sí ìfẹ́ sọ pé ah, ọmọ nǹkan lẹ́bàá àdùnkọ́mi ilá àyìnà ìwọ́n ni ànábì sọ bí sọ bá fẹ́ kó gbé e dé náà a ah, ànábì ní ìlà àǹsọ́fì fáfẹ́ìn ìlàjì kókó sẹ́ àsẹ́ni tí jẹ́ wòlíì rẹ̀ bá ti lágbára ìlàjì kókó sẹ́ ni wọ́n bá ti kí ni o wòlíì ni wọ́n náà o lókòtò jẹ sí yọ̀ọ̀kan kókó sẹ́ ṣùgbọ́n ẹni ẹ́ ìlàjì ojúgun bá ti wí ṣùgbọ́n tí jẹ́ wòlíì rẹ̀ bá ti lágbára ìlàjì ojúgun ní odò ẹ̀rí ẹ̀gbọ́n Sheikh Albani rahimahullah ta'ala wọ́n tó bá jásí Abdullahi ibn nìyí nínú àwọn tó lọ́lá jùlọ nínú àwọn sàbí nínú àwọn tó páyọ̀ ọlọ́wọ́n ọba jùlọ ní anabi sallallahu alayhi wa sallam aṣọ anabi akọ wa ma wa ma wa pé anahadal Adam pé ìyẹn ni pé kí ìyẹn wọ ṣòkòtò kófò kìí ṣe pọ́rọ̀ òfin ṣe fáàrí lásán ní ìtumọ̀ rẹ̀ ẹ̀rí wọ́n torí pé àdìsọ̀ sẹ́lá tọ́ba ṣe yí pé rọ́ àdáli kẹlbàn mínà dùhán mímọ yóò ti lè ju bẹ́tẹ̀ hù tánàbí bíi lọ rí apá kan náà àwọn àfa ayé òde òní. àwọn àfa àsàmọ́ ní ìsìn ẹni pé wọ́n kẹ́ ń pé wọ́n láfa ni ò lè lára wọn àkọ́kọ́ náà obìnrin ni wọ́n tóbìnrin máa ń jẹ́ ni ẹni rẹ̀ dẹ́ obìnrin lè jẹ́ yóò jẹ nínú ilé yóò máa káwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n àfa àti òun wá ikì tí wọ́n fi sọ̀rọ̀ nta. kìí ṣe obìnrin àfa obìnrin wọn ni wọn sọ̀rọ̀ ẹ̀sìn dá sí nígbà yóò kẹ́ náà sọ̀rọ̀ ẹ o. ìbá àfọ obìnrin kí ló fà torí gbogbo ẹ̀ báyìí olóbo báyìí obìnrin náà èzì nírùngbọ̀n. àwọn àfáà zamani sí ń di wọn ó dá wa lójú dáadáa pé tí a ń sọ̀tún láǹtọ́ bẹ́ẹ̀ rí wọn tọ́lá lè kí ń bá àwọn tí ń gbálẹ̀ lókòtò wọn ń gbálẹ̀ ànẹ́bí ọ̀tà kù wọn. lópin ìgbà tánẹ́bí ti ń lé fèsì àfáà àtúnláì bùnà náà déèdè ní àfáà àtúnláì bùnà wọn mọ asọ́súnẹ̀ sí gbà ọsọ súnlẹ̀ títí fá sígi ànẹ́bí lọ kọ́ ajá làásù àdùlá ọlá àbí kóhùn débẹ̀ ó ní kódà wọ́n ti wọn wọn ò ní wọ́n sì ti àfa àti títí kí imú rẹ̀ ti fọ́ imú ti ń bẹ́jẹ̀ báyìí ọlá àfi kí n dé ajá ni o kò jù lọ àdúlá ìfúnná lọ kò sí wàhálà ló fi ń bí òun ló ń ṣẹlẹ̀ lórí sáàmà gógè tá a bá ń kírun jànáza àdúlẹ̀ búrúbọ̀rù yẹ́rìfà gbogbo ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yà gbọ́ owó ké làwọn afáàfin sọ wípé nítorí wọn dá mọ́mọ́ àdúlẹ̀ búrúbọ̀rù ní wípé nísàbà máa ń ṣe sàárè súnlẹ̀ púpọ̀ jù yóò sá máa tọpa tọpinpin súnlẹ̀ káàkiri pé ànẹ́bí sá ṣe báyìí àfi kí n ṣe títà àdúlẹ̀ ni ẹ̀rí. wọ́n ní bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ènìyàn onílé takò jí sí ọlọ́run tó wáyé wà nẹ́bí wà láyé ni tí wọ́n sọ fún pé à kìí ṣe pa fi ṣe fáàrí. nítorí pé Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ó sòdodo jù lọ kò ṣe fáàrí aṣọ yẹn ti gbalẹ̀ tòun ti bí alẹ́ ọ̀sà takò ẹ̀ pé fà sókè. lẹ́sẹ̀kẹsẹ̀ kese, onye abdullahi ibn umar ló ti gba nasiha òjíṣẹ́ ọlọ́run wọ́n dẹ̀ fà á sókè ǹjẹ́ ara ẹni tí wọ́n da súnà lóhùn lónìí mọ́ báyìí ẹsì má jẹ́ hadithi tó lórí ẹ̀ jáde ti àbúzárì yẹn kọ́ jáde ti lè fi parí hadithi hadithi ti máa ń láyà ní mùsùlùmí lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ní fáwọn ẹni tí. wọ́n ń faṣọ gbálẹ̀ káàkiri láwọn ọkùnrin kì í ṣe obìnrin o obìnrin lásán rẹ gbọ́dọ̀ máa gbálẹ̀ aláwọ̀ ọkọ bẹ́ẹ̀ ni wípé àwọn ènìyàn ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ọlọ́run ní wò wọn wọ́n tún jíyà ẹlẹ́tẹ̀ ìlérò ọlọ́run ò sì ní fọ̀ wọn mọ́ ọjọ́ mẹ́rin ìyá mẹ́rin abu abu zari gifari ọgbọrọ yẹn ọba ní ojúṣe ọlọ́run tó wí ah, ajásí pàwọn ẹnìyẹn kọ́ bú wàhásì rú àwọn eléyìí má ti ṣègbè wọn pàdánù nìyẹn wọn wáyé wọn ráyé wá fa ah odidi ìyá yẹn ni ó wọn àrẹ́bí láwọn mẹ́ta kan bẹ ọlọ́run ò ní wọn ọlọ́run ò ní bá wọn sọ ọlọ́run ò ní fà wọn mọ́ wọn ó tún jí ẹlẹ́tẹ̀lé o àbúzárì kìfàárí mbẹ́mẹ́ wọn ni ah, wọ́n pàdánù tí wọ́n gbà àwọn ìbá kà wọn ọlọ́lá kọ̀ọ̀kan mbẹ́ wọn ni daniel alimusbis aládàwọlé yìí náà ni àwọn aláfàfọ́ gbálẹ̀ káàkiri alimannan onírègùn alimunfiqu silatahu ẹ bilhalfi alkaadib ẹni tó ṣe pé gbogbo ọjà rẹ̀ ti ń tà báyìí ìbúra rán ni irọ́ yìí náà ni mo fi ọlọ́run búra iye tá ń ta iye tá a ni àṣírù ṣíṣí tó ṣẹlẹ̀ nípa àdúrà ìbúnú ọmọ rẹ̀ nàfìdá àlìkàlà ìrántí ló máa jẹ́ o lè mọ̀ nkí àná láhùn kọ́lì fẹ́ni tó bá ní ẹ̀mí láti fi dé nǹkan àwọn alikọsánà tó sì ju etí ìgbọràn rẹ̀ lẹ wàá wà ṣẹṣẹ tó tó fi ń gbọ́. tó tí ì bá ṣe àwọn ẹni ẹ̀sà tá a wá tọ́ka sí ẹ ká mú àwòkọ́ṣe pẹ̀lú wọn ọ̀yẹ ká sọ yípa máa kárí àwọn àfáà kan nígbà tá a máa wọ̀nyẹn ní ẹ̀sà wá tá a fi ń ṣe àwòkọ́ṣe yìí ọ̀yẹ́ kára àwọn àfáà kan tí wọ́n máa gbà adẹ́yẹ tí wọ́n máa léyìn sá níbi ìtẹ̀lé sunnah sọ̀tọ́lá àbí ìtẹ̀lé orípa rẹ̀. ọ̀rọ̀ kejìlá wọ́n là lè sọ ẹni ọba katira yìí ó lè rí mistake àbí kùjẹ̀kùjẹ̀ ń bẹ́ wọ́n ní aláwọ̀ kọ́ àdámọ̀ èèyàn ni kó ṣàṣìṣe ìpè èèyàn lè jẹ́ màsúùm àfàwọn òjíṣẹ́ ọlọ́run àti wípé sheikh Albani rahimahullah ta'ala wọn nígbà táwọn fi kọ tírà yìí kò sáwọn tírà àwọn lọ́dọ̀ àwọn ilé ńlẹ làwọn wà ẹni wọn bá rí mistake kan ó tún ṣe táwọn bá sì wà láyé ó sọ fáwọn wọn tún ká díìsì fún tọhún pé wallahu fi auni al-abd ma kana al-abdu fi auni akhi ìpè òun tọhún rin àwọn lọ́wọ́ ni o Ọlọ́run náà sì ti ṣe tán àti tìhún náà lẹ́yìn lópin ìgbà tó ràn wọn làwọn ń bẹ Ọlọ́run subhanahu iṣẹ́ olóore làwọn ṣe kọ́lọ́n kọ́ gbà ó sì já àtẹ̀kù táwọn fi rí sífẹ̀ ìdíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam yawma la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin salim alhamdulillahi rabbil alamin sheikh Albani wọn kọ síra yìí nísìn ó di ọgbọ̀n ọdún àti kíni ọ àtọdún méjì ọmọ yẹn pẹ ni wọn ti bí ń gbà nínú ẹ báyìí òun náà ti dàgbà wọn bá jẹ obìnrin lọ́dọ̀ obìnrin mi fẹẹ lè ti bí wọn bí márùn mẹ́fà báyìí wọn bá jẹ ọkùnrin gan àmọ́ ó ti pọ̀ ẹ̀rí ó ti di bíi thirty two years báyìí tí bàbá alibani tí wọ́n ti kọ́ síra ọlọ́kọ̀ bá ní kẹ́ bàbá wa náà ẹ̀jẹ̀ agbáde sẹ̀yọ̀ kan ẹ̀yà. قال الحافظ أبو عيسى محمد بن عيسى بن الزورة الترمذي باب ما جاء في خلق رسول الله صلى الله عليه وسلم أنس بن مالك أنه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل الباين ولا بالقصير ولا بالأبيض الأمهر ولا بالأدم ولا بالجعد الاسود ولا بالسبط ولا بالسبط بعثه الله تعالى على رأس أربعين سنة فأقام بمكة عشر سنين وبالمدينة عشر سنين وتوفاه الله على رأس ستين سنة في راسه ولحيته يشيرون شعره شعرة بيضاء اه الحافظ أبو عيسى محمد بن عيسى بن الثورة الترمذي رحمه الله a lè sọ yìí pé tirimizi àbí tirimiza ẹ wọn lọ apá òsìn Iran ìyẹn ìlú yẹn a sì lè pè ní túrí múzà túrí múzà tàbí ká pè ní tíírí mízà èyí ò dẹ́rí ẹ̀ pé gbogbo ẹ̀ lọ́lọ́ apófin Iran ni wọ́n nílùú yẹn wá. Al-Imam Tirmidhi ta'ala gẹ́gẹ́ bá a sọ wípé hadithi yìí ká má gbàgbé pé Imam Tirmidhi ni wọ́n ní tíra yìí níbẹ̀rẹ̀ pẹ̀lú. iṣẹ́ tí Sheikh Albani lásán fún wa yìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith yẹn ló fẹ́ lẹ̀ ṣùgbọ́n Sheikh Albani wọ́n ṣiṣẹ́ débi pé àwọn èyí tó fẹ́ lẹ̀ yẹn wọ́n padà wá àwọn ojú ọ̀nà míì fún yẹn ni kó tún ọ̀nà míì wà ìka náà fi sọ yìí pé ah, ẹ̀rọ àwọn ìwé la lè ọ̀dà ìyá wo bí àwọn oníláwùdù innamal a'malu bin niyyati mufrad innamal a'malu ẹ binijad oníjàmọ àti umuru mutashabihatu umuru mushabihatu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí lábùdó rẹ̀ change àti èyí tó ṣe wípé ìtumọ̀ kan náà ní tú gbólóhùn sí yàtọ̀ ọ̀kẹ́ lè lẹ ó lè yá wípé ntọ́gbà wa ni òun lẹ́ ń tiẹ̀ àtúwárẹ́ lomi tóun náà gba rọ̀rọ̀ yẹn wá òun ọ̀lẹ́ iṣẹ́ tí Sheikh Albani ṣe nínú hadith yìí nìyẹn tá a fi ń padà ń kí tíra yìí kàn wọ́n. tí wọ́n fi wá padà gbé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ hadith yẹn dé dárájà hasan ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí tó fẹ́ lẹ̀ omi sì dé èyí tó lálàáfíà. àkọ́kọ́ ẹni tá a láfọ̀sì agbọ́dọ̀ mọ bó ń rí bó ló ṣe rí bó rẹ̀ ṣe rí ìyẹn ni o obìnrin ló gbogbo bí ṣe máa ń ṣe yẹn àti bẹ́ẹ̀ dá yẹn ṣe rí pátá la fẹ́ ṣàtúnyẹ̀wò rẹ̀. aláwọ̀kọ́ ohun tí mo mú Tirmidhi wí òun ni báyà bó mọ̀ jẹ́ fi khalqi Rasulillahi sallallahu alaihi wasallam. ojú ọ̀nà tí ń sọ nípa bóòlẹ̀ dá ohun ọlọ́run ṣe rí gẹ́gẹ́. al ẹ̀dá ni wọ́n ń pè bẹ́ẹ̀ bí ká sọ pé yẹn funfun ó ga tó bá ti di kúlùkù ó di wà èyí tó hẹ̀ta ni wọ́n ń pè ní kálíkù èyí tó wánú ni wọ́n ń pè ní kólukù kò yé rárá tá a bá ní kọ́lùkù ìta láti rí lẹ́nu bíi kéèyàn pupa bíi kó dúdú bíi kó ga bíi kó kúrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bíi kó gbẹ bíi kó sẹ́ra kálíkù nìyẹn ẹ wá rí kólukù inú lòun máa wà bíi kó ní bíi kó yọ níbínú bíi kó yálà gidi bí kọ́lá mú mọ́ra bí kò ní tẹ̀ríba bí kẹ́ni tó ní bí kò ní bí kí ó yá kí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú làwọn eléyàn máa wà. ẹ wàá rí shama'il ẹ̀rí bá sọ pé ash-shama'ilu li muhammadiyya wọ́n ní jámù ní jẹ́ fún shimail shimalu yẹn ìtumọ̀ rẹ̀ ní at-tabi'atu wọ́n ṣe jíjà àdámọ́ àti ìwùwàsí òun ni wọ́n ń pè bẹ́ẹ̀. ó fi hàn wípé kọtíra àtàfẹ́ kan ìwọ̀n náà ní kíni ṣàmá ilú alimuhammadiyya àdámọ́ àti ìwùwàsí ànágbèwà muhammed sọ̀tẹ́lá tó ti pa àlè yọkó lára rẹ̀ tí wọ́n bá ní ṣàmẹ́là nǹkan kó nǹkan sínú kò ṣe yọkó lára rẹ̀. irú ẹ̀ la máa ń bá nínú àwọn onínáhù tàbá lọ bá wọn náhù wọ́n ń pè ní badalu mutawabiq wọ́n pè kan ní badalu mutawabiq ọ̀hún lè tó ṣe yí pé apá kìíní náà lápá kejì bíi ká sọ yí pé qala al-imamu Malik man huwa al-imam Malik wa man huwa al-Malik imam ìmọ̀mù ọgbàdúnmọ̀ mọ́líkù ni ọgbàdúnmọ̀ irú eléyìí ni wọ́n pè ní badalun mutawabiq badalu kejì òun náà ni wọ́n pè ní badalu ijtima'i bàdàlì ṣìmọ́lì òun náà lèyí tó ti pín bẹ láàrin yẹn ẹ̀ lè yọ kù lára rẹ̀ <clears throat> lápẹẹrẹ ń sìn kí yẹn sọ wípé nílé òsàdù wù mí kí gbogbo ara olùkọ́ yẹn ló wù mí mo wá sọ wípé kàlámù ọ̀rọ̀ rẹ̀ yẹn àdàbàdàlù alibi ànùjẹ́zẹ̀ àlìkẹ́lẹ́ àmọ́ ànìlẹ̀ ọ̀sáàbù ọ̀rọ̀ wa lọ́rùn tá a lè yọ ọ̀rọ̀ kó lára ọ̀sáàbù yẹn. ẹ ìdáhùn ni ọ̀sẹ̀ yọ ni wọ́n ti ń pè ní badalu ishtimal ohun tó kóra jọ sí yẹn lára tí ò ṣe é já kù. wípé o ti ń jẹ́ ṣàmá èlù yẹn òun ni àdámá tó dà gẹ́gẹ́ bí òjì téèyàn ò lè sá fún. iṣẹ́ èèyàn ìwùwà sí èèyàn ìwàṣà ní sọ̀tẹ́lẹ̀. hadith àkọ́kọ́ tí màmú Tirmidhi wa mú wa <clears throat> òun náà ni ọlọ́run gbọ́ afáwa Anas bin Malik <clears throat> ọlọ́run gbọ́ látọ̀dọ̀ Anas ọmọ Malik màmú Tirmidhi lọ́gbẹ́ gbàgbá yẹn wa ìpè sọ báyìí pé kana Rasulullahi sallallahu alaihi wasallam. laisa bi tawil albaid ẹ̀dá ànábì nìyẹn wọn lànàbí ò ga jù tí ó ga fíofío ebi pé a ah ìgbà yìí wá sí pọ̀ jù wala bil qasir kì í dẹ̀ sarara wala bil abyad al amhaq ànábì dẹ̀ ṣe funfun ti àbàwọ́n funfun rẹ̀ yìí ti dì bá mi wọlá bíi àádìm wọn ní bákẹ́ náà kẹ́ sì ṣe aláwọ̀ òrombo awẹ́jà wọlá bíi jáde lọ́kọ́tẹ́ irun rẹ̀ ó sì di tí ó di kìlìdì báyìí wọlá bíi sáàpù kẹ́ sì ṣe pọ́ wá dá alẹ́ gọ̀ọ̀rọ̀ rẹpẹtẹ wọn lọ́wọ́ ọba àlekẹ́ ọlágbé ànábì dìde alára àti àdáyé nìsan nígbà tó di ọmọ ogójì ọdún ó gba àwọn kan yẹ ká mọ̀ nípa rẹ̀ ó sì lo èyí táwọn mọ̀ ní kó lọ́dún mẹ́wàá ní kíni o àbí ọdún mẹ́tàlá ní mọ́kà ṣùgbọ́n ìgbà wáyé sọ wípé lọ́dún mẹ́wàá ní kíni o ní mọ́kà ó sì lọ́dún mẹ́wàá ní mọ̀dínà ọlọ́run pa òjíṣẹ́ ọlọ́run nígbà tí ó pọ́gọ́ta èyí tá a mọ̀ ní wípé ìgbà tó lé ní ọgọ́ta ó lé mẹ́ta ẹ̀rí ibi táwọn sábẹ́ mọ ànẹ́bì dé nìyẹn wọ́n ní kọ̀wá sí ní orí rẹ̀ àtìrùngbọ́n rẹ̀ ẹ irun funfun yẹ ẹ tó pé twenty ẹ̀rí fún àwọn sàbẹ̀ ní ìráyè gan wọn aláwọn ilé ní hadisi ọwọ́ á òrí bẹ́ẹ̀ lórí pọ̀ ọmọ ọdún sọ ẹni tí ń lọ farabalẹ̀ ka iye funfun ti ń bẹ lágbọ̀n ẹni tí ń sọ̀rọ̀ tọ́ba lóhùn gbọ́n tó ń tọ̀ ń wí ṣé ọwọ́ tó máa dín yẹn rẹ̀. ẹ̀rí torí nu tọ́lọ́wọ́ bá fi sọ ọmọ yìí òun náà ní alìsínẹ́t lọ́wọ́lẹ̀ alìsínẹ́t làkọ́ọ̀lẹ̀ mọ̀ ṣẹ́ ẹ́ máa ṣá a tí ì bá ṣe àfitì ọ̀rọ̀ ni kálukú ọ̀bá wí ohun tó gbé kò wá sí ẹnìkan tó ní kúwà tó ti pé yàní kúwà tó dàkírà wal hafidọ illa al-arab. ló fi tí wọ́n bá ń yasẹ́ kọ̀ọ̀kan sẹ́ni lè ṣe ahun ni wọ́n yà fún. tí wọ́n bá fẹ́ ya bí irú àwa nísìn wọ́n lè ya gbára nàìjíríà náà gbé rìn ó gbé òkúta ní ńlá gbé búlọ́ọ̀kù àwọn nǹkan tí wọ́n yà fún àyè tó bá fẹ́ nǹkan kí ni wọ́n yà àbúrásì àkàlà akala mbembe ń akiti àdùrọ̀sáàkì tí túmọ̀sínì ti ń mbembe ń mbembe alájì sẹ̀rífù ń bẹ ń bẹ àdùlẹ̀tífù ń bẹ gbogbo lọ a ti sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn lè má ju gbólóhùn mẹ́ta lọ. àdìsẹ́ ni ó bi lè meji ibe ni mbe gbogbo owó tòwórò tàwí ẹ̀rí pẹ́ni tí ń bá ń yọnu sí àwọn ọ̀sàdé ó ń tọ̀hún ó ti sàgbá kan o àdéhùn ńlá ló ń tọ̀hún náà kó sí ń jẹ o àwọn màní yí o iye funfun tí ń ní ànẹ́bí àtòrí rẹ ni wọ́n má kà gbogbo gbàrà gbogbo àwọn tá a máa ń gorí káàkiri ọba rẹ nìkan tó lọ fún nígbà tẹ́bi ń borí káàkiri ń wí ikú wí ni o àá gbóríkì gbóríkì ikú wí ni o Abdulatif àti gbogbo wa wíkú wí ni o wíkú wí gbáà ni àti ká sọ wípé ẹ wọn ní ń jọkẹ wọn fẹẹ ṣe sutura ọwọ á sì ń kẹkẹ tó wọn òfin bẹ́ẹ̀ a irọ́ o àwọn bàbá alibani rahimahullah ta'ala nínú àlè ìyàrá tòṣèkì yìí àwọn. wọ́n ní kódà mọ̀ọ́dún ni pé kò nílẹ̀ ó àsìkò tá a lè lálẹ́ bíi gborílẹ̀ àsìkò hajj bí afa afáyín bọ̀ ìlà wa ah! ilé kọ́ ọ pé lára afa bọ̀ wa old school àbírò ìjà máa múra dáadáa ẹ̀rí njó tí wàhálà bàbá ọlọ́dẹ tẹ̀lẹ̀ ìmúra dáadáa ọlọ́mọ lọ́nà njọ́ ní làáfà nuru òkè ọjà fẹ́ ṣèyàwó èmi sì ní ti wá fi fóònù dà mí láàmú yẹn ni wọ́n ti ń gbé káàkiri ni ń sa àwọn wọ́n fi fóònù dà mí láàmú máa bọ̀ máa bọ̀ à àwọn kìíní yóò kó lọ́nà ẹ̀ ọlọ́run sá ṣeun wáìtì mọ̀ wọ̀ aṣọ funfun aṣọ tó dáa jù hmm? òun ni mo yẹn mo sì ti fìlà lé fìlà wáìtì náà ni mo ti múra mo jáde bọ́ta báyìí mo bá kàn wọn tí wọ́n fi ń kun fèrè yẹn wọ́n ti kó àwọn èèyàn rẹpẹtẹ àwọn ẹni tó máa lo bí oṣù mẹ́ta ní yàgàn kú mà níra wọ́n lọ fa àwọn irọ́ burúkú mọ wọn gidi tó ní agbára. kó tiẹ̀ tó di pé mo jáde sọ́jà kọ́kọ́ wa lálẹ́ kún lé wa ná ọ̀wọ́lé tí wọ́n fóònù wọn àti sọ́jà ni wọ́n yàn mí kọ́ wọn mọ̀ fóònù wọn tọ̀ ọ̀wọ́lé ọ̀wọ́lé báyìí wọ́n bá tún fẹ́ wọnú yàrá mi má wọ yàrá àfáà. afa wa onita ni ta ní bẹ́ńlé pẹ́ nìkan sáfù mi ni bẹ́ńlé tọ́ba wa náà mi Ma wọlé ojú ẹ̀rẹ̀ kó báyìí ló gbé fọyín sókè tó ọlọ́run sá dẹrú bá mọ́lá afa làwọn ní afa mo ni ọba jáde ọlọ́run dẹ́rù bá ni o ọjáde tó ǹgbọ́ tó yẹ kí mi ìbá ara yẹ kí mo bá bọ́ ọ̀tà mo tún fẹ́ lọ wù rẹ̀ ẹ̀kí ń já sí sẹ́kù ọ̀fẹ́ lẹ̀ máa lòdì wá sí mi wọ́ láàrin ìgbà yẹn ọmọ kẹ́nẹ́ bá wò pé àfa lọ jáde jẹ́mi náà jáde lèkìní ni bá sọ pé àfa fọ́lọ̀ òkè à bá jẹ́mi ọ fọ́lọ̀ jẹ́mi ọba bá tèmi lọ níbẹ̀ lọ sí wá sí ní ọkùnrin yìí à èmi náà bẹ̀rẹ̀ sí í bẹ lọ́hùn pẹ̀sọ̀ ọlọ́hùn bá ti sùúrù eléyìí torí ọlọ́hùn wọ́n máa mú ọmọ yìí lọ sí ó bá ní kí wọn bá tèmi lọ ìmúra ọlọ́run máa fi ń láyè àìníyí àwọn èèyàn tí wọ́n kó la láwùsá tó pé ní ẹ̀wọ̀n bí wọ́n wò náà ni nígbè sáà fáàsì lélẹ́yìí lọ́kọ́tọ̀ wọ́n sáàgì àbíkílẹ̀ fẹ́. kí ìyọ́ máa kírun kí ni ìyọ́ máa hẹ̀ à èèyàn fọlọ́hún lé o gbogbo àtàbá ní àwọn aṣọ rẹ̀ dẹ̀rẹ̀ dẹ́ bẹ́ẹ̀ ká máa wọ̀ ọ́ sùn ká máa wọ̀ ọ́ sí lọ́hùn lásìkò ooru yìí tẹ́yẹ̀ bá wà lé ọwọ́ gbọ́n láti fi sin lọ́run gbogbo àwọn nǹkan yẹn ẹ dákun ẹja ṣàyípadà rẹ̀ ọlọ́run ọba àlejò alákòókè sí wa báwọn sábẹ́ ìṣèlú ni wọ́n sọ ànábì títí fa wọ́n mọye irun funfun tí ń bẹ ní orí rẹ̀ <laughs> àti kiri o àtàgbọ́n rẹ̀ wọ́n wá kà wọ́n ní kò fógun wọ́n ní òfógun ọlọ́run kọ́ bá di yọ́nú sáwọn sábẹ́ yìí yàní hafazu dín wọn hẹ sí fún wa kí wọn kó sí alẹ sí ìyọnu rẹ fún wọn hadith ẹlẹ́ẹ̀kejì. وكان رسول الله صلى الله عليه وسلم ربع ليس بالطويل ولا بالقصير حسن الجسم وكان شعره ليس بالجعد ولا بالشرف أسمر الله إذا مشى يتكفى. lọ́dọ̀ àná ṣèké ó lòdì sí ọlọ́run rọ̀bà á ọ wà níwọ̀ntúnwọ̀nsì kò ga jù kò kúrú jù bá ti sọ fún alẹ́ hasan ò lè jẹ sí ara rẹ̀ da irun rẹ̀ òkì kò sì fẹ́lẹ́ àti sọ̀rọ̀ ń pa wọ̀ ṣùgbọ́n èyí tó kẹ̀lé sí ń bi eléyìí ni pé wọ́n ní tànà bíi bá ń rìn lọ ìbá ń dà ní àrínwájú àrínwájú gọ́ gọ́ gọ́ irin rẹ̀ nìyẹn hadith kẹta. كان رسول الله صلى الله عليه وسلم رجلا مربوعا بعيد ما بين منكبين منكبين منكبين عظيم الجمع جمع إلى إلى شأمة الأبناء عليه حملة حمراء ما رأيت شيئا قط أحسن منه البراء بن عازب حديث لينا يبادون wọ́n lò òjíṣẹ́ ọlọ́run rọ́jì lẹ́ mọ̀rìbóà ó ń ṣàlàyé bí irun rẹ̀ ṣe rí wípé irun rẹ̀ bá ti sọ ni ẹ kó kì kò sì fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ dẹ̀ ni ó jìnà sí ẹ̀gbẹ́ méjèèjì tọ́lá àwọn míì wọn á nírun yóò tún dé gbogbo bíbà yìí ọ̀dẹ́gbẹ́ méjèèjì bákan náà àdéhùn lè jùm mọ́ wọ́n nírun orí rẹ̀ yẹn nǹkan máa ń wá díẹ̀ dé bíbà yìí ni kì í ṣe pé yóò dé ẹ̀gbẹ́ méjèèjì ó fi ẹ̀rí pé ọkọ̀ ju tó alẹ́ mọ̀ pé aláwọ̀ funfun làwọn ó ní débi yìí kó dé sàmọ́tì ọdún náà ó débi awọ yìí awọ tó dà wá bẹ́ẹ̀ wọ́n lànà bí yìí máa ń lo ọ̀ṣọ́ pupa oníjọ́ tó ń rí òun rí ọ̀ṣọ́ pupa lára ẹ̀ wọ́n ní náà ló fi ṣe agbádá àti bàǹtẹ́ aṣọ méjì yẹn pupa dẹ́ni ó lóun ò rí ohun tó dáa tó sallallahu alaihi wasallam inú rìwáyà mi látọ̀dọ̀ àlùbárà ọ̀gbìn ọ̀hán. ما رأيت من من ذمتي في حلة حمراء أحسن من رسول الله صلى الله عليه وسلم له شعر يبلغ من الكبائر وعين ما بين المنكبين منكبين لم يكن بالقصير ولا بالطويل irú èyí tá a ti wí tẹ́lẹ̀ náà olóhùn ọ̀rẹ́ nìkan tá a lè sọ yìí pé ó léwu lọ́rùn tó dáa tó jù sí ọlọ́run ọba nínú ọ̀ṣọ́ pupa yẹn ń gbò fi lò bó ṣe ṣàlàyé ta láwọn kan náà ni ẹlẹ́ẹ̀kẹrin látọ̀dọ̀ Ali ibn Abi Talib. لم يكن النبي صلى الله عليه وسلم بالطويل ولا بالقصير شطن كفيه وقدمين رقم الرأس جسم قرابيس طويل المشربة إذا مشى تكفأ تكفأ تكفؤا تكفؤا كأنما ينحط من حط من صبب نعم ينحط من صبب لم أرى قبله ولا قبله نعم. ولا بعده لم أرى قبله ولا بعده حديث علي بن أبي طالب هنا بعد هنا النبي وقاجه كروج بعد صفوة عليكم شاسن لكفين والقدمين ẹ ó ní àtẹ́lẹwọ́ rẹ̀ ó kì dáadáa àti kìkìrì rẹ̀ hmm? bákan náà nínú ẹ̀dá rẹ̀ ni pé orí yẹn tóbi ẹ tóbi àwọn eegun bẹ̀ náà sì tóbi èsì tínrín bákan náà wọ́n ní irun fẹ́lẹ́fẹ́lẹ́ kẹ́ wà. yanni kọ̀wé lọ́lọ́mọ̀sọ̀rọ̀bà irun fẹ́lẹ́fẹ́lẹ́ kan wà láti gbá aya rẹ̀ dédodo kìí ṣe irun wìlì kìí ṣe ọ̀rẹ́ dàbí irun orí o ẹ̀rí pé wọ́n sọ ọ́ gan wọ́n sọ o tí wọ́n fi wá gbogbo àwọn kan tí fún àyè àlíyì ní yẹn bá ti sọ ní máa ń dà bí ẹni pé ìyẹn wà lórí òkè báyìí Ali ibn Abi Talib ó ní rẹ́ni tó dàbí rẹ̀ ṣáájú gbà yẹn àti lẹ́yìn gbà yẹn. hadith ẹlẹ́ẹ̀karùn-ún òun ní ti Ibrahim bin Muhammad ṣùgbọ́n wọ́n pè ní dọ̀yìn ká má gbàgbé ọ̀rọ̀ tí Sheikh Albani sọ wípé àwọn wá àwọn túrúkù táwọn hadith yìí fi padà sí kíni o tí wọ́n fi ń dé dárájà hasan àbí kò tiẹ̀ padà dé kọjá sahih ọ̀yà. Ibrahim bin Muhammad min waladi Ali bin Abi Talib radiyallahu anhu qala. كان علي إذا وصف رسول الله صلى الله عليه وسلم قال لم يقل رسول الله صلى الله عليه وسلم بالطويل المنظف ولا بالقصير المتردد وكان ربعة من القول لم يقل بالجهل والقطع ولا بالسبط كان جعل رجلا ولم يكن بالمطهر ولا بالمكلفا وكان في وجهه التدوير أبيض مشرد أدعي من عيني أهدى من أشفار جميل من مشاش والكسد أجرد وجوه مصروبة شطن الكفين والقدمين إذا مشى تقلع كأنما لم ينحط من سبب وإذا التفت التفت معه بين بين كفين خاتم النبوة وهو خاتم النبيين أجود الناس صدرا وأصدق الناس لهجة وألينهم عريقا وأكرمهم عشرا رآه بديهة هبة هبة وما خلقه معرفة أهبة يقول نعيته نعيته يقول نعيته ولا أرى قبله ولا بعده مثله هو وان سند حديثه له كل حديثنا هو حديثه هو على إبراهيم بن محمد ها آه ننوى علي بن أبي طالب wọn ni n'igbati sọ nígbà tí ń ròyìn òtítì Ọlọ́run gẹ́gẹ́ bá a ti ń sọ fún wa pé kò ga jù kò dẹ̀ kúrú jù ọjọ́ ní tó wà níwọ̀ntúnwọ̀nsì irun rẹ̀ òjì òjì fẹ́lẹ́ jù ó ní bákan náà lam yekun bilimutaham alimutaham kìí ṣẹni tí ó ṣẹ̀ra jù ẹ wọlá bilimukalifi <clears throat> kìí dẹ̀ ṣẹni tó ní.

bákan náà ojú àdìsọ sílẹm dúdú bẹ dúdú gan àti àjùlọ àyìnlẹyìn bákan náà ahdabul ashfaq ìpè ìpéjú táwa máa ní títí ẹ tún gùn ju tiwa lọ gẹ tó gùn gidi jalilul mushaz wal kasad ọjọ́ tó ṣe wípé jìkà rẹ̀ méjèèjì ńkọ́ ọjọ́ nǹkan tí tó tóbi ajradu zu masruba wọ́n ní bákan náà irun ta sọ wípé ń bẹ láti bi igbá àyà débi ìdodo yẹn ọjẹ́ nǹkan tí tuntun fẹ́lẹ́ tọ́wẹ́ gan ṣáṣínú lè kàfẹ́yìn ní wàlúù kọ́dàmẹ́yìn gẹ́gẹ́ bá a sọ fún alẹ́ kan wípé àtẹ́lẹwọ́ rẹ̀ àti gìrìsẹ̀ rẹ̀ méjèèjì ńkọ́ ọjẹ́ nǹkan tó kì dáadáa àwọn ọmọ níka rẹ̀ ó ṣe pólípólí tánibí bá rìn gẹ́gẹ́ bá a ṣe ròyìn rẹ̀ yóò máa rìn bí ẹni tí ń bẹ lórí òkè tí ń sọ̀kalẹ̀ kí ni rẹ̀ ṣe jọ nìyẹn tọ́ba fẹ́ gbójú wẹ̀yìn òun ewéyìn bá a ti máa wẹ̀yìn yẹn yóò tẹ̀ kọjú lẹ́yìn ní báyìí kẹ́yẹ pé yóò fèsì bí yọ àwọn èèyàn báyìí yóò tẹ̀ yìí títẹ̀ nǹkan pátá kó tó di pé yọ wẹ̀yìn wọ́n ní láàrin èjìká rẹ̀ méjèèjì káàtàmù nùkú wà bẹ́ẹ̀ káwá gbàgbé sẹ́ni gbogbo àwọn nǹkan tá à ń sọ nǹkan mí bẹ tó ṣe yí pé yàní jìbìlì ni bọ́lá wọn bá lékè ọlá ti dáa nìyẹn kì í sọ̀rọ̀ yẹn ní fún akọ aṣọ àfa àwọn abáyé ìrẹ́ ìrẹ́ ẹ́ ọrùn á sóòjì bílì ni tó jẹ́ àdámọ́tí Allah tabaraka wa ta'ala tó dá lórí ìsinsìn yẹn ẹ̀rí ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tó ọ̀sílẹ̀ ìfi o ṣùgbọ́n kì í ṣe nǹkan tí ṣẹ̀rí àtọ́lá bá pé dandan tọ́ba ti fẹ́ báyìí sọ̀rọ̀ báyìí ọwọ́ afẹ́ ọjọ́ sẹ́yìn títẹ́ di kò wò lẹ́yìn pé wọ́n ń pè ọ ní ìsìn pé ẹ̀ afá bóyá kì í sì ṣe wọ́n ọwọ́ afẹ́ wọn afọ́jú sẹ́yìn báyìí wọn ní mo fẹ́ wo àwọn ẹni tí ń pè mí nìní wọn bá ní kí à tí wọn bá pa nẹ́bì látẹ̀yìn báyìí èyí ló máa ń gbẹ̀yìn pápátá ni ìyẹn ti fẹ́ sọ di bámi nìyẹn o wọn ní láàrin èjìká rẹ̀ méjèèjì kásẹ̀mù nàbó wà bẹ́ẹ̀ àmì ìjánẹbí àti àmì kóun lọ parí ànẹbí bẹ́ẹ̀ bí odidi bá ti ẹran léjìká báyìí owó kele ìgbà yà rẹ̀ kílíà jù yàní aṣọ́rọ̀kùn nẹ́ẹ̀sì sàjọ́rọ̀ bákan náà aṣọ́rọ̀kùn nẹ́ẹ̀sì láìjà kíyẹn sọ̀rọ̀ kó sóòótọ́ ànẹ́bí lónìí bákan náà àdámọ̀ rẹ̀ tó àárọ̀ púpọ̀ jù àlìyánuhùn àríkà bákan náà àkìrọ̀mùhùn ìṣọ̀rọ̀ kíyẹn báyẹn ṣe ànẹ́bí ló fi ńlá kan lẹ́jọ́ ní bàbá ẹni wọn bá rí ànẹ́bí lójijì ààbà ò yọ bẹ̀rù rẹ̀ ó ti yẹ kí ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo ní orí ní àmọ́ mọ̀lì alifajir ẹ alimusirik tí mùsùlùmí bá dúró déédéé dáadáa tọ́ bá déwájú kèfèrí lójijì ọ̀yẹ́ kẹ́rù bá ok èwo tún lè léyìí o kọ́bẹ̀rù ẹni ọba rí òjíṣẹ́ ọlọ́run ọba lójijì ẹ̀ẹ́dà ẹ̀rọ ọba wọ́n mọ́ ní khalatahu ma'rifata ahabbahu ẹni ọba rúpọ̀ má nẹ́bí ní ti mímọ́ yóò nífẹ̀ẹ́ àníkùsọ́lá ẹni tí ń ròyìn ànẹ́bí sọ pé ah òun ọ̀rẹ́ ni tó dàbí rẹ̀ ṣáájú ṣáájú àtìlẹ́yìn hadith ẹlẹ́ẹ̀kejì mọ́tínú eléyẹn sọ àyè fún jíjàn bí sheikh albani ti sọ eléyẹn wà látọ̀dọ̀ hasan bin ali radiyallahu anhu. قال أبي عنف سمعت على جعفر محمد بن عسى يقول سمعت أسمعي يقول في تفسير صفة النبي صلى الله عليه وسلم الممبس الداء الداء بالطول وقال سمعت الحربي يقول في كلامه تمضض في نشابته أي مدها مدا شديدا والمتردد الداخل بعضه في بعض القصص. ó ní látọ̀dọ̀ hasan ọmọ ali hadith kẹfà ó ní mo bi khali tó ń pè ní hindu ọmọ àbí hala ó kú tẹ̀ ẹ̀gbọ́n máa gbọ́. ó ní kánẹ̀ wà sọ́ọ̀fà ti lọ a sì parí ẹ̀ kánẹ̀ wà sọ́ọ̀fà ó bẹ̀rẹ̀ sí ní wa nípa ọ̀ṣọ́ ànẹ́sọ̀sọ́lá ó lóun wá ń jìn rẹ àníyẹ́sọ̀lẹ̀ mi ní ha ṣé àni àtàlà òbí kó ròyìn kankan fóun tóun lè so mọ́ ọlọ́wọ́ aṣọ báyìí pé òjíṣẹ́ ọlọ́wọ́ ọba fahman mufakhaman ọjà ẹni tí ó lára díẹ̀ ọ̀pọ̀ jù ah. ó ní ojú ẹ̀ máa ń sìnkí ni ó máa ń kọ mẹ́nẹ̀ tẹ̀lé àlùkọ́mọ́ lẹ́yìn látẹ̀lẹ́bẹ́dẹ́ bí oṣù kọ kẹrìnlá ogun díẹ̀ kọpọjù okuru kódà rárá azima lihama lihama ọrùn ni wọn pè bẹ ọrùn ẹdẹ tóbi dáadáa bákan náà ṣáàr irun rẹ̀ òkè jù bá sọ fún wa yẹn kò hó ha. lẹ́yìn pé bàbá ní ká yí àásẹ́gbẹ́ kan sẹ́yìn ẹ̀dá kan sẹ́gbẹ́ yọ rọrùn. wọ́n ní wa ilà fọlá ìjáwé sùsà àrùhù sàmàtà ọ̀dùnẹ́yìn bíbẹ̀ ẹ̀kọ́ bírun rẹ̀ ṣe gùn tó kì í kọjá bí awọ etí. ìdáhùn àwa fara sánẹ́bí bá dalẹ̀. láti haru laut àwọ̀ rẹ̀ dàbí àwọ̀ òdodo. bákan náà wá sí alìjẹ̀bín alìjẹ̀bín tó ń pè ní jẹ̀bín òun lẹ̀kẹ́ ọlọ́jẹ̀ nǹkan tó ṣe kí ni o tó fẹ̀ dáadáa. ẹ ní gbogbo àwọn ẹgbẹgbẹ bíi ẹrẹkẹ yẹn náà kọ azẹjẹ ọdà gẹ́gẹ́ bíi kọọsù sábà tó ń gbé kọọsù kí ní ọfà yẹn tí bá ń kí rẹ wọn ní bó ṣe jọ nìyẹn sàwọn gàìrì ni kìí ṣe yí pé ọwọ àdàbí kọọsù yẹn ẹgbẹ yẹn wá ẹyìn àwọn pálíkẹ yẹn wá lọ papọ̀ mọ́ra wọn tí di láìpẹ́ òní náà ó ní láàrin ẹ̀rẹ̀kẹ̀rẹ̀ èèyàn ò rí iṣẹ́ kan tó yẹ pé tinubu ti jáde sọ̀sọ́lá iṣẹ́ yẹn ó hẹ̀ta tí ó pọ̀ akínẹ̀lẹ̀ ẹ̀rìn náà bákan náà imú rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá wọn gẹ́gẹ́ bí ilẹ̀ tó ti wá nǹkan tó ṣe kí ni o tó ga sókè ni láhùn nóòrùn yàló ìmọ́lẹ̀ kan bẹ̀ tó yẹ pé máa ń bò dàrú ọlẹ́ni tó bá rí àdìsọ̀sọ́lá tí ọba wò dáadáa tí ọba wò yẹ dáadáa tí ọba wò ní pé bí ipò kékan kásá lẹ́hìá irùgbọ́n ṣe ó ṣe kìndì bákan náà ẹ̀kẹ́ rẹ̀ yẹn ó rọ̀ dọ̀lẹ́ àlìfàm bákan náà àlìfàm ẹnu rẹ̀ ńkọ́ dọ̀lẹ́ ọjẹ́ nǹkan tí ọ̀fẹ́lẹ́ mufulijal asinẹ́ẹ̀nì eyín wà lẹ́yọ kọ̀ọ̀kan bíi kéèyàn máa léjì ní gbogbo eyín tèmi pé bá mú bá mú nǹkan yẹn lè máa kì í bọ bẹ́ẹ̀ dà rẹ̀ ṣe rí nìyẹn dẹ̀kí kọ́lí mọ́sòròba irun tá a sọ yẹn tá lọ pé ń bẹ ń yà yẹn dídodo irun ti kí ni ó fẹ́lẹ̀ ó fẹ́lẹ̀ ó ní ọrùn rẹ̀ ọlọ́jẹ̀ nǹkan tí tó tó fi fi báàdì nù mọ̀tẹ́másìkùn bá a ti sọ pé kèsì pọ́ lára gbìngbìn yẹn ọ̀sẹ̀ra tó sì lè rárá yẹn gbé kéékèèsì gbìngbìn ti ìbàjẹ́ ni sàwa olùbátìní wọ́n sọ́dẹ̀ ikùn rẹ̀ àti gbáyà ṣe kí ni o ọjọ́ rí bàtàn bàkan ilé pé wọ́n láì fi ànẹ́bí bẹ́ẹ̀ dà rẹ̀ ṣe rí gẹ́lẹ́ òun làbá yìí ń sọ káàtì ẹni wọ́n sọ pé sálẹ́dù ẹ̀ wà kí ni ọwọ́ àdó àyẹ̀fọ́ jíjẹ̀ àrídù sọ́dẹ̀ ìgbáyà yẹn tó fẹ̀ ọ bó ṣe fẹ̀ tó kìí ṣe pé igbá yà papọ̀ mọ́ ẹ̀gbẹ́ méjèèjì dọ́kùmẹ̀lì karadis ẹ́ aniwaru lè mutajarrid ẹ́ ó ní bákan náà mọ̀súlù mọ̀ bẹ́ẹ̀ náà lọ́bàtì wọ̀sùrọ̀ bìṣàárí yẹ́jìrì kàlxàsì ọ̀rọ̀ irun yẹn náà ní sọ wípé oríkèé rẹ̀ ńkọ́ mutajarrid anish ẹ́. ani ṣaari awo ani sawubi ó ní nǹkan tí máa ń mọ́lẹ̀ ni tí máa ń mọ́lẹ̀ ni bí ẹni yìí tí ọba sá sọ ń yọ máa tàn yọ máa tàn ni tí ọba nírun yọ máa kọ mẹ̀nẹ̀mẹ̀nẹ̀ ni. bákan náà ari sadiyẹ́yìn ó ni ọ̀nì aṣááru aziraayi ìgbọ́n méjèèjì ńkọ́ ọlọ́run náà ṣe kíni ọ ó nírun wàlímọ̀nkì wàlímọ̀nkìbẹ́yìn àtẹ̀gbẹ́ méjèèjì wà áàlì sọ́dì àtòkè gbáyà bákan náà tọ̀wílù eh, eh, azandain èwo ni wọ́n ń pè zandu òun ni egun bíbáyì yìí ní ń ìjọba àwọn lápá náà. apá rẹ̀ ńkọ́ yàní a wọ́n lè yóò torí irun bẹ́ẹ̀ àwọn míì náà mìíràn àti wọ́n máa ń wọ́n máa ń nírun nínú ọlọ́wọ́ agùn dáadáa rọ́hàbù rọ́hà bákan náà àtẹ́lẹwọ́ yẹn fẹ́ ṣáṣínú lè kà ní ìwà irú èyí a wílẹ̀ kan tẹ́lẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ ńkọ́ ó jẹ́ nǹkan tó kì àti wọ́n ní ẹni yẹn ń ṣe kí ni o ó ń ṣe iyèméjì pé àwọn ọmọ dáadáa humusan al-akhmasain ha wọn ni kọjá ẹ̀gbin rẹ̀ tó ṣe kíni o tí ó sílẹ̀ pé láì ni kéèyàn máa dẹsẹ̀ délẹ̀ pé bá tí ń dẹsẹ̀ délẹ̀ ebe ó ní sọkúsọ tí máa ń sọ nínú àwọn tàtà yúrù wọn gbà pé bá fẹsẹ̀ fún nǹkan wọlé pé yóò kó bí wọlé. ṣùgbọ́n ẹ̀dá òjíṣẹ́ ọlọ́run ọba àkọ́jẹ́gbín rẹ̀ ó jí kòtò gidi gan pépé kìí kalẹ̀ rárá mọ̀tíhùl kọ́dàmín ó ní bákan náà gègé sẹ̀yìn tún dán yé ń bu ànihumalmẹ́ débi wípé omi máa ń lè fún níbẹ̀ dáadáa báyìí wọ́n ní ìdá zálà zálà kọ́lá àyà tó tẹ̀kẹ́ fìyà lórí èyí tá a sọ wọ́n ní sáà sọ̀sílá tó níbẹ̀ tún máa ń sin pẹ̀lẹ́ máa ń rìn pẹ̀lẹ́ zẹ̀rí ìgbésẹ̀ rẹ̀ sì tún máa ń wà zẹ̀rí àlùmíṣíà ìgbésẹ̀ rẹ̀ máa ń wà níwọ̀ntúnwọ̀nsì kò ní máa rìn gàùgàù wọ́n ní sàdùsọ̀ sẹ́lá tí bá rìn gẹ́gẹ́ bá sọ fún wa kà á nà mọ̀ yẹn hàtú mi sọ́bà bí ẹni tí ń sọ̀kalẹ̀ látòrí òkè bá a ti sọ yẹn tọ́ba tó fẹ́ gbójú wẹ̀yìn yóò gbójú wẹ̀yìn yẹn yẹn káfíńdù sọ̀rọ̀ máa ń rẹjú lẹ̀ ó ní máa wọlé ní máa ń pọ̀ ju kọ́ máa wo sẹ́mẹ̀ lọ. irú ilé náà lè mú o ẹ̀rí pé yẹn jẹ́ wọnú òrùn wa pé kí yẹn máa wọlé nígbà tí yẹn bá ń kírun lọ́wọ́ láti lè máa fi rántí pé jọ́kẹ́ wọn ṣe jọ́kẹ́ tí wọ́n padà gbé ọ sínú lẹ̀ ẹ́ bí tí yẹn forí kalẹ̀ yẹn máa wo àdìsọ̀sánlá wọ́n ní máa wọlé ju kọ́ máa wo sẹ́mẹ̀ lọ. wọ́n pọ̀lọpọ̀ wíwá àdìsọ̀sánlá wọn nàní sọsẹlẹ ọjọ ẹni tó ṣe wípé ẹ máa ń ti àwọn sàábé síwájú wọn wà lẹ́yìn ànábì ní sì tètè máa ń sálámọ sẹni tó bá pàdé ó lóun wá sọ wípé tó èyí tó wí yìí tó nípa ẹ̀dá rẹ̀ sọ fún mi nípa ìsọ̀rọ̀ sí àdìsọ̀sẹ́lá bóun ní ṣe máa ń sọ̀rọ̀ ó ní òjíṣẹ́ ọlọ́run ọba mutawasila al-ahzan ẹ a máa banújẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà ìsẹni tí ó máa ṣe wìdìwìdìn bẹ́ẹ̀ lómi gbogbo gbalẹ lómi ọmọ arẹrin dáì mọlẹ fíkàrà a máa ronú gan wọn ní kò sí sinmi fún lẹ́yìn sàtìláhù rọhà yé sinmi bí afa agbanibánẹ onítẹ̀ríkù rọhà rọhà kí yẹn pàṣẹ mi tìlẹ yẹn fi padà á kí ni yẹn fi ní sinmi. agbà tí ọba tí ọba kẹwù sọ̀rọ̀ yóò kẹfẹ sáré ìgbà tó bá yẹ kó kó kó kó tó bá ṣiṣẹ́ ẹ ìgbà jẹun máa ti wàhálà káàkiri wọn lò jíṣẹ́ ọlọ́wọ́n bá ń kọ́ lẹ́yìn ń dákẹ́ púpọ̀ jù wọn lànà sọrọ hájà àwọn eléyìí sí lára tí ọba ẹlòmíì wútu wúrú gbogbo mi ọba bàbá ìfowó sábà kọ́ wà mẹ́ yọ sọ̀rọ̀ títí lẹ́nu bí yóò sọ àwọn èèyàn gbá nínú àwọn tí nǹkan wàá kọ́ làáfà yìí nínú ìwà kọ́ jù lẹ́nu. gbà yìí àbí wọn kí ni wọn ń sọ náà ní ìsìn ànábì sọ̀rọ̀ fi rẹ́rì hájà wọ́n ní tí ọba bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ikọ̀ ọlọ́run tí ọba parí ẹ̀ yóò parí rẹ̀ pẹ̀lú ikọ̀ ọlọ́run wọ́n ní ànábì tún máa ń sọ̀rọ̀ bìjàwá mi ẹnikẹ́ni ọ̀rọ̀ díẹ̀ ìtumọ̀ tó pọ̀ bí gbólóhùn rẹ̀ àdínú nasiha alḥarbu kódà àwọn ọ̀rọ̀ kéńkélé títúmọ̀ rẹ̀ máa fẹ́ jù báyìí bí ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn kàlámù fásitì ọ̀rọ̀ tí ó bá sọ ọ̀rọ̀ gidi ni kò sílẹ̀ inú ọ̀rọ̀ ànábì kì í dẹ́ sọ̀rọ̀ ká sọ pé ọ̀rọ̀ yóò kẹlẹ̀ ànábì laysa bil jafi wala al mahin ànábì ìsẹni tó gọ̀ kì í sì sẹni yẹyẹ ìdẹ̀ra tíyẹn bá fún báyìí ànábì máa ń bá bàrà rẹ̀ tó bá jẹ́ nǹkan ìgbádùn kan wà ń dákọ̀ sí kódà bó kéré ànábì láì fi nǹkan kan kìí bù nǹkan kan wọn lọ́kàn ìjà sí wípé tó bá jó oúnjẹ làmíẹ̀kùn yẹn tó ń mọ sàwáàkà kìí bù oúnjẹ kìí sì yin oúnjẹ tó bá láìkì oúnjẹ yóò jẹ tí ó ti láìkì yóò ṣe kí ni o yóò pa á sí ṣùgbọ́n kọ́sọ̀ sọkúsọ parẹ́ kò sí òótọ́ jọ ànábì sallallahu alaihi wasallam ó ní ayé ayé yìí kì í bá nẹ́bì nínú bí wọ́n ti máa ń bínú yẹn wọ̀lẹ̀ àmẹ́ká ẹ̀nẹ́lẹ́hà àti ohun tó wà nù ayé. fàyídà tó ọ́ di alḥàkù lamíẹ́kùn lẹ́gàdọ̀ bíi ṣẹ́yì hàtà yẹn tó ti rọlá. tí wọ́n bá tẹ ẹnu àlàáṣà sọ̀tẹ́lá níbi ẹ̀tọ́ kan tó yẹ kéèyàn fún anẹ́bí ò ní gba ìbínú kẹ̀kẹ́ bí àti táwọn yẹn bá gbà bínú bí lógún. ìgbà sànẹ́bí lẹ́yìn ń ṣe báyìí sí á ah, náà ọmọ ṣùgbọ́n bá anabi ni ó bínú anabi ò kì í ṣe bẹ́ẹ̀ anabi gbà bínú ara rẹ̀ bí wala yantasiru li nafsi ẹ́ kìí sì wá fẹ́ ah, ẹ̀ mọ̀ mí pọ́nlé o sẹ́mi náà lọ́wọ́ ayẹyẹ bẹ́ẹ̀ ni tí ì bá ṣe ìyàwó èèyàn tí ọ̀fẹ́ mọ yẹn yẹn yẹn lè sọ pé wá a àpọ́nlé tí mo ní pọ̀ èmi màá lalu jẹ́nẹ̀rẹ̀ mi ní nẹ́rẹ̀ ẹ gbọ́ wá àti àwọn àfáà ni o lè sọ fún kojú ìfún àgàgà tí wọn náà bá jẹ́ àfáà wọ́n ń tànà ìbá fẹ́ tọ́ka aṣáára bí káfí hì kúlẹ̀ ha wọ́n ní gbogbo ọwọ́ rẹ̀ ní máa ń nẹ́ kì í nẹ̀ káyọ̀ kan wọ́n ní tànà ìbá sí mọ̀ ìdàtà àjàbà kọ́lábà ha wọ́n ní yóò yí ọwọ́ kó ah, yóò yí ọwọ́ kó ọwọ́ wà báyìí yóò yí kó ọjà ah, wà náà lẹ́nu wọ́n ní bá nàbí ṣe máa ń sinmi ìdàtà àjàbà tásọ̀lá bí ha wọ́n ní tí bá tún sọ̀rọ̀ ní máa lọ́wọ́ òdìyẹ wọ́n ní máa lọ́wọ́ dáadáa wọ́n ní dọ́rọ̀ bàbírọ̀ hàtì hìlì yóò ná bàtìlẹ̀ ìbọ̀hámi yìí àlèyé sọ̀rọ̀ wọ́n ní yóò gbé àtẹlẹwọ́ rẹ̀ wọ́n ní máa ń gbé ilé bíbà yìí orí àtàǹpàkò òsì yóò gbé ilé báyìí máa fi ń sọ̀rọ̀ tó bá fẹ́ báwọn yẹn sọ̀rọ̀ wọ́n ní a máa ṣe bẹ́ẹ̀ dáadáa pèlè rẹ nìkan ti ń ṣe bẹ́ẹ̀ kọ́ máa ní wá lélẹ́ yìí tó wà ń ṣe ṣùgbọ́n ti láti láti gbà ẹni máa ń gbé wọ́n dáná ìbá ń bínú àrọ́rọ́ yóò rí kó níbẹ̀ yẹn tínú rẹ̀ bá ń dùn gádọ́ tọrọ fún yóò díjú ni tí bá ń sí yóò díjú tínú yẹn fi máa pọ̀ jù ẹ rí i pé tínú yẹn bá ń sí tí yẹn bá ń wò jù àtijọ́ ọwọ́ dùnú yẹn ló ti wà nù sẹ̀rí àti tí yẹn bá rí kẹ̀kẹ́ tó jọ yẹn lójú lára ẹ̀dá kan kí yẹn sọ pé torí sínú ànábì bá dùn sí nǹkan kan ẹ mọ̀ pé àlẹ́ àyínú hàk kìí sàjẹ́ o àlẹ́ àyínú hàk kìí ṣe tàjẹ́ o ẹni tó wó yẹn ní wó yẹn mọ̀ ó lè lápá lára yẹn ẹ mọ̀ pé a ti sọ̀rọ̀ sáàlì àti amiru fún wa níjọ́ kìnìún àná tó nípa bẹ́ẹ̀ wọ́n ní tí àná sọ̀sọ́lẹ́m tí bá ń dunnú báyìí yóò díjú ni wọ́n lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí òjíṣẹ́ ọlọ́run àtàbẹ́sùn ẹ̀rí múṣẹ́ ni ànábì òní máa rẹ́ni káàkàkà ẹ̀dá pẹ̀lú ẹ̀já ṣéǹdì rẹ̀ ẹlòmíì tó bá bẹ̀rẹ̀ ẹ̀rín báyìí yóò ṣe fi wàhálà kẹsẹ̀lẹ̀ ni olùwà fẹ́ ha ha ha ha ha yóò máa pòrì ni yóò máa jẹ gbogbo ara mọ́lẹ̀ kí sẹ́ẹ̀rin náà lọ́wọ́ alẹ́ tó báyìí ẹ̀rí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ní tí ọba rẹ̀ nìyẹn amísílẹ̀ habil gamam wọ́n ní bí sí máa rìn nìyẹn wọ́n ní gẹ́gẹ́ bí yaani gẹ́gẹ́ bí bí ká sọ yín pé aligamam ẹ̀sùjò ó mú tì mọ́ wá báyìí fẹ́ràn ra sẹ́gbẹ́rẹ́ báyìí tó ń ròyìn rẹ̀ ń ta díẹ̀ báyìí wọ́n á bí rìn yẹn ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rín rẹ̀ afáwọn alhassan ó ní mo tọ́jú àwọn ìròyìn yìí fún hussein fáwọn àsìkò kan wọ́n wá padà sọ fún mo wá rí kó ti ṣáájú mi mo wá bí léèrè àmọ́ sàátù ruhani mo wá rí kóun náà ti fi bàbá rẹ̀ nípa pé bóòlù ànábì ṣe wọlé bóòlù ní ṣe jáde bóòlù ní ríṣi rẹ̀ ó ní hussein wá sọ báyìí pé mo bi bàbá mi aliyu léèrè nípa bó lànà bí ṣe wọlé ó nàní sọsọlá ìdá àwa ilà manzilihi tó bá fẹ́ lọ sílé rẹ̀ wọ́n ní yóò pín ìwọlé rẹ̀ sí ọ̀nà mélòó sàlásàtà àjìzà rẹ̀ mẹ́ta ìpín kan fọ́lọ́run ìpín kan tàbí ká sì sọ wípé ohun tá a pẹ̀lú mọ́tíkàlù yìí gan a lè pè é ní bí àwọn nǹkan ti ń wọlé fún àwọn kan ti ń wọlé fún ẹ ǹdẹ̀ ni ẹja gbé sí ẹ ó ní ìpín kan fọlọ́run ìpín kan fáwọn ará ilé rẹ̀ ìpín kan fúnra rẹ̀ ìpín tó wá jẹ́ tiẹ̀ yẹn yóò tún wá pín láàrin ara rẹ̀ fáwọn èèyàn fọyọ̀rọ̀ dòdálíkà bìlkọ́sọ́tì alẹ́ àmà wọlá yẹ̀dẹ́kẹ̀ wà ní hùn ṣẹ́yà ó ní yọ́ọ̀ máa wá dá padà ìwọ̀n tó bá jẹ́ ti àdáni yóò dá padà sí ti gbogbogbò ká má gbàgbé ipe àǹfààní aládàáni àbí àǹfààní gbogbogbò àgbélé kékeré o àdáni àǹfààní wọn ní bá ń sọ sọlá bí ṣe máa ń ṣe nìyẹn kì í sì tọ́jú kẹ̀kẹ́ pamọ́ nù nǹkan yòówù tí ì bá ní yọ̀nà gbogbo ẹ̀ wọ́n ní nù tẹ̀rẹ̀ fi ilẹ̀ ọmọ ìtàrò ahlil fadli bi idni ẹ̀ ọ̀kọ́sùmùhù àlàkọ́dìrì fadlihim fi dín wọn náà sọ sálá inú tẹ níbi ìpín tí máa ń pín fún àwọn àlè ọmọ òun ni pé àwọn ẹni tí wọn bá tún ní ọlá yàní àwọn ẹni tí wọn bá jẹ ahlẹlẹ falẹ tí wọn jẹ yẹn pàtàkì á tún fún wọn yóò tún wá pín fún wọn lóun tí wọn tí ọkùnrin ọkùnrin burúkú yẹn fi sọ wípé ẹ dólókù wáyé sọ̀rọ̀ tó fi sọ wípé ìwọ̀n ah, tí wọ́n pín yìí wọ́n ò ṣe dọ́gbadọ́gba mẹ́wàá nẹ́bí ni à ah, tó jíṣẹ́ ọlọ́wọ́ ọba ṣe dọ́gbadọ́gba ta ni ó tún ṣe dọ́gbadọ́gba láyé yìí àwọn sàbí bá fẹ́ kó bòǹbòtì ànẹ́bí ni ẹ fi lẹ̀ nínú ìròyìn rẹ̀ ànábì wa ni tí n bá ṣe déédéé ta ni ó tún ṣe déédéé mọ́ àwọn sábẹ́ fẹ́ kó sí ànábì ni ẹ fi lẹ̀ yóò padà jáde mí ń dé èhè nínú àtọlẹ̀dọ́lẹ̀ rẹ̀ nínú ìbáradì rẹ̀ ìbára àti àrọ́mọdọ́mọ ẹ̀ àwọn ẹni tí wọ́n máa pa àwọn mùsùlùmí tí wọ́n máa fi kèfèrí lẹ̀ ṣe ipá àwọn mùsùlùmí wọn máa kírun báyìí wọ́n sì máa rí ipá àwọn òkín rún ó sì wá padà wá ṣẹlẹ̀ ọwọ́ ajá pípa àrọ̀mọdọ́mọ rẹ̀ ló bí kàwárí jì. àní sọ̀rọ̀ sẹ́lá ihun tó bá pín fún àwọn àlèhùn mọ́ àwọn tó bá tún lọ́lá ànábì ó tún fún wọn ní àpínlé níbi ọlá àwọn ti mọ̀. a lè rẹ ẹni tó ní bùkátà ẹyọ kan oní bùkátà méjì ọwa ẹni tí bùkátà rẹ pọ̀ ọwa. wọn lànà bí ó bí sí pẹ̀lú wọn ni wọ́n yòsùkìlì ohun fíìmù yóò sì ká ìrojú bá wọn níbi ohun tó bá ṣe pé lè kásùn sí bá wọn àtàlẹ́ mọ̀ lápapọ̀ yóò wá sẹ́fìn ẹni tí ọba ní sẹ́fìn máa lọ ṣiṣẹ́ báyìí tí ò ní jẹ́ kí wọ́n máa lọ tọrọ nǹkan káàkiri yóò sì fún wọn nírò nǹkan tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí. wọ́n nínú tó jíṣẹ́ ọlọ́run máa ń sọ ni pé ọ̀rọ̀ méjì bá tún sọ ọ́ kẹ́ni tó wà ń bí ikọ̀ sọ fẹ́ni tí ò sí ń àti wípé àbùlẹ̀gù ni hajjata bíyà bùkátà ẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ bá bíyà rẹ̀ nítorí pé ní ìyówù tó bá báyẹn bíyà bùkátà kan téèyàn lágbára rẹ̀ sábàtà lọ́hùn kọjàmọ́ ìhí yọmọ ìyàmẹ́ ọlọ́run ó fi gìgìrísẹ̀ rẹ̀ rinlẹ̀ níjọ́gbìn ìdàlù ìyàmẹ́ wọn ní anabi sallallahu alayhi wa sallam láyé zikaru indahu illa dhalik wàlá yókùbalùmí ni ahadin ghayruhu yedikuluna ruwadan wala yaftarikuna illa andawakin wọ́n ní eléyìí ni wọ́n tọ́ wà fún òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n láwọn èèyàn máa ń wọ ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ruwadan ní ẹni tí ń wà nǹkan ìfẹ́ ògbẹ́ngbẹ́ wa ó tàbí lọ sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ebi ń pa wá la fi lọ ọ̀dọ̀ rẹ̀ wọn ò wá ní kó lọ́dọ̀ rẹ̀ ilá andawakin àfi kí wọ́n ti rí nǹkan jẹ àfi kí wọ́n rí nǹkan mu. wọ́n ní wọ́n tún jáde adilatan yaani alalxeyr atọ́nẹ̀ yẹn ni pé ẹni tí ó bá jẹun tí ò mu yóò tún mu mi bọ̀ omi mọ̀ yóò mú bọ̀ lọ́dọ̀ àná tuntun náà ìṣesí ohun tí ọlọ́run ni. èwo ni kí wọ́n lọ ọ̀dọ̀ yẹn kígbàgbé yẹn jẹ́ hundred tẹ́lẹ̀ ó di pé ńgbà tí wọ́n bá kó lọ́dọ̀ rẹ̀ gbàgbọ́ ti di fifty padà ẹ̀rí pé lèyẹn burú pọ̀ kọ́lá onímọ̀tò á béèrè yìí pé á máa kọ́rọ̀ jì ẹ́ kẹ́yìnfà yẹn sìn àwọn fèè ó ní òtítọ́ ọlọ́wọ́ ọba yá sínú lè sá ẹ̀nẹ̀hù ànábì máa ń kó ahun rẹ̀ níjànú ńlá fíìmọ̀ yàní àfihàn tó bá kàn ní máa ń sọ wọ́yọ̀ alífún wọn láàyò náà rùn títí máa ń sọ̀rọ̀ tí ó fi fa wọn sá bí tí ò fi nílé wọn sá wọ́n ní máa ń pọ́ pọ̀lọpọ̀ wọn ọmọdé ẹ máa ń pọn alákọọlẹ gbogbo ìjọ kọ̀ọ̀kan lé ọba àwọn amọ rí wọn yóò léhìm aléhìm òun náà ni ó sì fi jọ pẹtọ ìwọ ni ẹ̀yìn alákọọlẹ wọn wọlé ní ọyá ìwọ náà ni wọn wọn. wọn ní náà ẹ máa ń sọ àwọn èèyàn lára ẹ ẹ sì tún máa ń wọn náà sọ sọlá títún máa ń tọpa àwọn sábẹ́ rẹ̀ ẹni tí ọba rí ń jò pa nẹbi obìnrin rẹ̀ àtúntò lọ́wọ́ àánú lànà títí dìsìn ee sani sọsọlá bá ti kírun tán yọ ọkọjú dá àwọn àwọn jama yanni liyetafa kọdá asahaba láti lè wádìí pé sani ọwa kí ló sì fàdà sí wọn lànà bí a máa àwọn sábẹ́ rẹ̀ tí wọn máa wá wọn kàn yóò béèrè ń wọn àwọn yóò hasan wọ́n yìí kọ̀wé ẹni wọ́n bá jẹ́ ẹni tó dáa yóò sọ wípé ah mo tó ṣe yìí dáa tó máa tẹ̀síwájú mẹ́ ẹni wọ́n bá wù àbàjẹ́ yóò sọ pé mo tó ṣe yìí ò dáa má ṣe bẹ́ẹ̀ mọ́ ọ. wọ́n ní àdéhùn sẹ́lẹ̀m ọjọ́ tó ṣe yìí kọ́ wà níwọ̀ntúnwọ̀nsì nínú gbogbo àlámọ̀rí yẹn yẹn wọ́n ní àdéhùn sẹ́lẹ̀m kì í jẹ́ ni tí láyé fàlùmọ̀ káfàtà ń kèé gbàgbéra lẹ́ni tí máa ń páyà kí káwọn èèyàn máa wọ́n máa fi kó lọ́dọ̀ rẹ̀ yẹn ni pé tí wọ́n bá pa àwọn yẹn láti ẹni yẹn wà níwọ̀n tí wọ́n fi kò ní fàtijù bọ́. lèkúlì àhálì nàìjíríà wà àìtẹ́ẹ̀d láyé sọ̀rọ̀ àni lḥàkì wà láyé ìjà wíìzù. wọ́n ní gbogbo òṣìṣẹ́ tí ń bẹ lọ́dà sọ̀sẹ́lá ó ti ní wọ̀ntúnwọ̀nsì wọ́n ní àwọn ẹni tí máa ń wà ní ìrọ̀hà ní sọ̀sẹ́lá àwọn ẹni ẹ̀sà ni àyẹ̀tọ́ wa fi ń lọ́lá jù lọ́dọ̀ rẹ̀ àámuhùn nàṣíhà òun ni àwọn ẹni tí gba ìṣítí àwọn tó tún fi ń tóbi nípò jù lọ́dọ̀ rẹ̀ òun ni àwọn ẹni tó ṣe yí pé jẹ́ aláàánú tí wọ́n sì máa ń ti lẹ́yìn ó ní mo tún béèrè pé bóòlù àníbi ṣe máa ilà aládìkìr ọ̀dọ̀ wa àwọn akáwọn náà máa gbìyànjú rẹ̀ yóò dìde ni yóò jókòó ni àti pẹ̀lú kíni o pẹ̀lú dìkìr èrò kan farasin májèlè agbẹ́dọ̀ máa gbìyànjú rẹ̀ wọ́n ní tó bá lọ sọ́dọ̀ àwọn ọjọ́ kan jẹ́la sàhàìtù yẹn tẹ́hí bí ilé májèlè ibi tí ìjókòó wọn bá parí sí bẹ́ẹ̀ ni ó ti kíni o ó jókòó sí ní sì máa ń pa àwọn yẹn láṣẹ lórí ìṣesí yẹn ah, wọ́n ní gbogbo àwọn tó bá jókòó lọ́dọ̀ rẹ̀ kí fún wọn nípìn wọn kì í sọ wípé nìkan jura wọn lọ ẹni wọn bá jókòó tí a ní sọ sẹlẹm ànábì jókòó tí dada yóò fara da yóò fara kalẹ̀ pẹ̀lú ẹ̀ hàtà àyẹ̀kú náà wúwà lè mọ̀ nsọ́rọ̀ fàánì fi pé nìyẹn ní òkú lọ́dún òjíṣẹ́ ọlọ́run wọ́n mọ̀ ń sa aláwo hajjatan ẹni ọba wa bí anabi níròyìn kan àbí ẹni bùkátà fún mi anabi ní dá padà yóò fún ní nǹkan èwo ni kí wọ́n wá gbé bùkátà bá fọ́nà pé o lè rí nkẹ̀kẹ́ gbà lọ́dọ̀ mi kì í ṣèṣe sí mùsùlùmí ẹ tí ò bá wá sí rárá rárá ànábì ọ̀sọ̀rọ̀ dẹ̀kun fẹ́ni yẹn ẹ wọn náà sọ sọlá ó ti mú ìwà rẹ̀ ó ti fi gbà àwọn èèyàn láàyè ọ̀sọ̀rọ̀ aláhùn àdà ànábì wa di bàbá gbogbo ayé ọ̀sọ̀rọ̀ ìndà òfin hákì náà wọ́n wá jásí gbogbo àwọn èèyàn bákan bákan ni wọ́n ti rí nínú ẹ̀tọ́ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àṣálàm á parí ọ̀sẹ̀ di pé a máa lọ lé. wọ́n ní jòkó àti sọ̀sẹ́lá mọ́jìlísọ̀ àìlmì ìjókòó mọ̀ ni ìjókòó sùúrù ni ìjókòó tìjú ni ìjókòó gbà fipamọ́ ni ìjókòó àmúmọ́ra ni. látòrí fàwọn fi ilé àtúwá wọn yẹn máa pariwo níbi ìjókòó àti sọ̀sẹ́lá ẹjẹ́ wa ni òun mú ẹ̀kọ́ yìí kí sànẹ́bí nìkan lónìí ìṣesí mùsùlùmí òun ni kẹ́nìkan máa sọ̀rọ̀ káwa yóò pọ̀ máa gbọ́ ṣùgbọ́n ní Sudan àwọn èèyàn mẹ́wàá máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà tiwọn èyí èṣù èṣù tẹ ẹ lé ara sùgbẹ́rì eléyìí náà máa wí tẹ kó gbé máa rú pọ̀ ìyẹn kí wọn ní sọ̀rọ̀ dáwọ́ àìdíyẹ tẹ́kẹ́lẹ̀ yẹn kẹ́lẹ̀ kọ́ máa sọ̀rọ̀ inú adábòye agbọ́dọ̀ mú dání wọ́n ní jòkó àtúntò sọ́lá wọn egbó òkè o alihorob ó ní bá sì ní òun yìí láì fi wọ̀lá tún ta nketọ àtùhù nǹkan tó bá tún jẹ́ bíi àléébù nǹkan tó jẹ́ àléébù wọ́n yìí máa fọ níbẹ̀ níjòkó rẹ̀ gbogbo àwọn sàbí wọn wà ní wọ̀ntúnwọ̀nsùn ẹni ọlá wa ni àwọn sàbí yẹn jẹ́ níjòkó rẹ̀ fi tẹ́kọ̀ọ́ pẹ̀lú bẹ̀rù ọlọ́run olùtẹ́ríba ni wọ́n. ìjòkó ọ̀rọ̀ kọ̀rọ̀ náà pé bákẹ́rẹ́ ni gbogbo àti jọrí wájú ọlọ́run rọ àjọra wa lọ. inna akramakum indallahi atqakum bittaqwa wa bil umr ẹ rí pé àdìsí àbí musa la ṣáàrí wa wípé inna min ìkìlá inna min ijlalillahi subhanahu wa ta'ala ikrama dé shayba nínú ìpàtàkì ọlọ́run ìbàbàrọ̀ ọlọ́run òun ni ká máa sàpọ́nlé nínú pàtàkì ọlọ́run òun ni ká máa ṣe àpọ́nlé ẹni tó bá já láṣẹ. eléyìí nípò ó lè ní oúnjẹ ọ̀sẹ̀ wọn sàn pẹ̀ mẹ́ o ó lè ní wọn wá wọlé lójijì tí òsì fẹ́ kò lé ni o ní gbọ́dọ̀ sàpọ́nlé aláṣẹ. eléyìí nímọ̀ ẹ̀lẹ́ àyẹ̀lẹ́m ẹlẹ́ẹ̀kẹta nìyẹn tó ṣe yí pé lẹ́yìn sẹ̀bìlì jẹ́ fi wọ́lá bílgọ́ọ̀lì ọwọ́ àni wọ́n tún wọ́n sì ń bí ìmọ̀ rẹ̀ kọ̀gọ̀ símọ̀ arímọ̀lá rẹ̀ kò sí sàṣejù mbẹ́ nínú àwọn ìta gbọ́dọ̀ máa pọ́nlé wọ́n ní jòkó àǹsọ̀ sílẹ̀ àgbàlagbà àwọn máa pọ́nlé mbẹ́ wọ́n dẹ̀ máa ń sànù ọmọdé ẹni ọba jẹ́ oníbùkátà àwọn gbọ́lá fún nǹkan tó bá yẹ gbogbo wọn jọ pé wọ́n á gbé fún pé wọ́n máa mú lọ wọ́n sì máa ń sọ ìwà àjèjì púpọ̀ jù. Al-Hussein ó ní mo wá bi bàbá mi nípa ìtàn nípa àwọn ẹni tí wọ́n ń jókòó tì wọ́n ìdùnnú ni máa ń wà gbogbo gbà sáhàlà lọ́lọ́ ẹ̀rí máa ń dunnú dáadáa pé òun ká gbàlérò ní pé yóò tujú ká olùtújú ká tó bá rí yẹn yóò tujú ká kó dàbí nǹkan bẹ lára rẹ̀ yóò tujú ká ìbànújẹ́ ẹ̀sẹ̀ kan sọ ká sọ pé ń takora wọn òun ni pé ẹ̀dùn òkè wọn máa bá a pé bóun ni kìnìyí yóò ṣe dà báyìí síbi kìnìyí yìí ṣe ń lọ yìí bóun làwọn àlè ń yóò ṣe ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ ni ọba wa fẹ́ fáyà yẹn ẹlòmíì ní tí àwọn àtìyàwó ẹ̀ bá ń jà báyìí òun ní sẹ́ẹ̀ sọ fún yẹn wọ́n bá lọ lé kéwú ńjọ́ ni gbogbo àwọn ọmọ kéwú kọ̀ sẹ́ni tí wọ́n gbádùn kéwú ńjọ́ ni ṣíṣe eléyìí ò rí bẹ́ẹ̀ fáwọn sọ̀tún náà dáhìn mọ́lẹ̀ bí ṣe ẹ́ yín máa ń gbére pẹ̀lú òtújú ká ìwà rẹ̀ rọ̀ ẹgbẹ́ rẹ̀ rọ̀ lẹ́yìn sàbí fọ́ọ̀dì wọ̀lá àgẹ́lẹ́yìn anábì èso níbinú ọlọ́kẹ̀ líle wọ́n la sọ kọ́ọ̀bì kì í tí máa ń rin jàkí àfa ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ń fàájì rẹ̀ gbẹ ti họ́ọ̀lù láàyè wọlá fahash kìí sì sọ lọ́rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ àtẹ́wó wọlá àyàbì kìí sọ níláìfi wọlá mọṣáàhì ó ní bákẹ́ náà sọ̀sẹ́lá kìí sẹni tí ó yahoo anabi sallallahu alaihi wasallam yatagafal amma la yastahi ohun tí ọba láìkì yọ kẹgbẹ mi kò mẹ ẹni ọba dẹ nífẹ̀ẹ́ rẹ̀ kò ní mú jákàn ìṣesí yẹn ń bẹ fẹlẹ mi rárá kí ni mẹmẹ àkísà sọ iná ẹ̀ lọ́sọdá sọ ah, ibi wọn lọ láìkì rẹ̀ wúlé láìkì ẹ̀ náà mo ti ànẹ́sọ̀ sálántì ọ̀bá láìkì yóò kẹ́mi kó ń bẹ́ yóò gbójú kó ń bẹ́ lásán ni òní já ẹlòmíì tó ní ìdí ẹ̀ òní já ní rẹ̀ kan. wọ́lá yóò ká yí ebo fíì ọ̀dẹ̀ ní mẹ́rọ̀ngbẹ́ ẹlòmíì pasófò nípa rẹ̀ wọn náà ànẹ́sọ̀ sálám ó fi nǹkan mẹ́ta lẹ̀ fẹ́mi rẹ̀ alákọ̀ọ́kọ́ àlìmíràn ànẹ́bí fanfa alákọ̀ọ́kọ́ nìyẹn wọn ìtàn ànábì èròjọ púpọ̀ jù ẹlẹ́ẹ̀kẹta wọ́n mọ́ la yà ihun tí ọba kí anabi ìdá sí. wọ́n wá tún fi nǹkan mẹ́ta lẹ̀ fáwọn èèyàn wọ́n fa àwọn èèyàn lẹ̀ níbi nǹkan mẹ́ta tí ò tiẹ̀ sójà wọn pa rẹ̀. aláwọ̀kọ́ mẹ́ káànà láyẹ̀ tó mọ àhẹ̀dà ànábì láìfi anybody. èébú yẹn wọ́n láyà ìbò kò ní láìfi rẹ̀ wọ́n láyẹ̀ tó ló àwòrán ta kò dẹ̀ ní ìtọ́sùn káàkiri. wọ́n láyé tẹ́kẹ́lẹ́m ànábì yìí dẹ́ sọ̀rọ̀ ẹ̀ là fi máa rọ́jà sàwọn ẹ̀bẹ̀ àfi ń tọ́ bá ti fi ń wá ládàmbẹ̀ lógún. wọ́n ní sànábì bá ń sọ̀rọ̀ á sọ̀rọ̀ àkọ́jú lẹ́sà òhu gbogbo àwọn ẹni tí ń bá sọ̀rọ̀ báyìí wọ́n ó jùrí lẹ̀ ká ànàmà alárò ó sì hìm sẹ́yìn bí ẹni wípé yẹn bẹ lórí wọn ọ̀fẹ́ kófò sànábì bá ti dákẹ́ tẹ́kẹ̀lẹ́mù nígbà yẹn wọ́n tó máa sọ̀rọ̀ wọ́n yẹn ṣe fanfa ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀sán sọ́lá ẹni wọ́n bá sọ̀rọ̀ lọ́dọ̀ àlùsọ̀ sọ́lá bẹ́ẹ̀ nìkan bá à ń gbogbo àwọn sábẹ́ yòókù wọn dákẹ́ wọn ò sọ pé ìbánẹ́bí nìkan là ń dákẹ́ fún tẹ́nìkan bá tún sọ̀rọ̀ lọ́dà yóò béèrè àbómú wa wọn á títí tí fi parí hadithu hadithu hadithu wọn yẹn ni pé ti pọ̀ tó àjẹmẹ́wàá wọn fẹ́ àdìsí gbogbo wọn lọ́dọ̀ rẹ̀ bí àdìsí ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ni òye àwọn mẹ́wàá wọn fẹ́ sọ̀rọ̀ fáwọn ẹbí kálukú èmi ò wí tèmi o wọ́n àfáà kìíní tẹ̀ bá sọ tiyín tèmi náà sọ tèmi àdìsí wọn afarabalẹ̀ gbọ́ tẹni kọ̀ọ̀kan kò sì ní í jáde pé wọ́n sọrí wọn tiẹ̀ mélòó lọ lọ́sọ̀ tẹ́lẹ̀ mẹ́wàá sọ di mẹ́ta olùkọ́jọ́ ti lọ wọn lọ jìṣẹ́ ọlọ́run rẹ̀ níbẹ̀ àdìsí wọn lọ́dọ̀ ọ̀rọ̀ wọn lọ́dọ̀ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó gbọ́ lẹ́nu ẹni àkọ́kọ́ náà ni bẹ́ẹ̀ náà ni ó sì gbọ́rọ̀ wọn yíkáyíká wọn lànà bí náà èèyàn nínà ní máa rẹ́rìn bí táwọn èèyàn bá rẹ́rìn sí tí ẹ̀rọ yàtọ̀ gẹ́gẹ́ àláyà rí nǹkan gbogbo àwọn èèyàn rẹ́rìn àfàwà sì ń ó ti di jọ́kì àwọn èèyàn sunkún ó débi òkú àfàwà bú ẹ̀rìn pé òkú tó kú iná ẹ̀rọ rẹ́rìn sí àwọn èèyàn máa ń sunkún bí òkú ni wọ́n lọ sọ̀tún la ní máa rẹ́rìn bí ohun táwọn èèyàn rẹ́rìn sí wọ̀nyẹ̀tẹ̀ àjẹ́bù ó dẹ̀ máa ń sí níbi ohun táwọn èèyàn bá ń sí anabi máa ń ṣe sùúrù fẹ́ni tó bá jájèjì alàlẹ́ jẹ́ fún wa kódà bó wù ọ̀mùgọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ àbí béèrè rẹ̀ débi yìí pé àwọn sàbẹ̀ dìídì máa ń mú àjèjì wa pẹ̀lú sábàbí rẹ̀ tí wọ́n fi ṣàǹfààní ẹ̀sìn rẹpẹtẹ wọ́n ní torí jíjẹ́ ọlọ́run máa sọ wípé tẹ́ ẹ bá rí ẹni tí ń wá bùkátà kan ẹ ṣàánú rẹ̀ wọ́n lànà bíi ké ọ̀làyẹ̀ kọbalù tànà ẹ̀ lábẹ́ mọ́kàfì àníbi ìgbà ẹ̀yìn àfi lọ́dọ̀ ẹni tá a bá ṣe dáadáa fún tíyẹn wá fẹ́ ṣe dáadáa mí rọ́pò tàbí yẹn sọ fún pé jazakallahu khairan wọn lẹ́nu sọ̀sọ́lá kìí dẹ̀ já ọ̀rọ̀ mọ́ yẹn lẹ́nu tí yóò fi parí ọ̀rọ̀ títí tẹ́ni yóò fi parí ọ̀rọ̀ pẹ̀lú pé ó síwọ́ àbódìdè pẹ̀lú gọ́ọ̀lọ́ a máa tẹ̀síwájú nínú àwọn àhàdíìsì tó kù nígbà tó bá di ní ọjọ́ mẹ́jọ hádà sallallahu sallam baraka Muhammad wa alihi wa sallam gbogbo mọ́rọ̀ bí báyọ̀ ọ̀kẹ́ nínú àwọn ṣèṣe oúnjẹ ọlọ́run ọba ọlọ́run kò sì wà síra iná ọ̀fọ́ láti lè fi kọ́ṣẹ́ rẹ̀ báwa náà lè máa lò ọlọ́run kò kó wájọ pẹ̀lú wọn. láti ọ̀sán lọ fúndẹ̀ ọ̀bárajà lọ sọ́mọ̀jọ aláàbẹ̀ ọ̀sán lọ jùmọ̀ yín nígbà tó àsìkò ti wà nílẹ̀ díẹ̀ torí mọ́gárì ìlú òru ní pọ́ọ̀kì sí ìwọ̀ ẹ̀ kìí ṣe dandan o sábẹ̀rẹ̀ béèrè ni o. الأول الثاني الثالث نعم الأول تفضل Thank you bí àwọn gàdá tó jẹ́ pé ní agbègbè mi wọ́n bá wọn rẹ̀ ọ̀rẹ́ wo ni kí ni báwo ni ìdí yẹn torí pé àtúwọ̀ níbi kan jẹ́ ẹ̀ṣẹ́ bí ọmọ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tó bá ti fa orí ọmọ yẹn báyìí inú kí ọmọ yẹn máa sáré àti ọmọ yẹn máa sáré ah. ọmọ yẹn lẹ́rẹ̀ẹ́ ti ni lè fi wọn lẹ̀ bẹ́ẹ̀ fún ọmọ kó ní wọ́n ti parí ọdún náà. ṣé ọ̀rọ̀ yìí di àárín nǹkan tá a lè fi yàtọ̀ sí tóbìnrin ẹ̀ ní tóbìnrin bí haram èèwọ̀ ni lẹ́yìn ijó àkọ́kọ́ tá a ti fa keje àwọn kan sọ wípé sáde ti wá lórí obìnrin níjọ́ àṣetán bẹ́ẹ̀ ni hadithi wa hadithi yẹn náà ni hadithi bukori sọsọ yìí pé àmì tó àniwò ìlàdà ẹ mú ṣùtà kú ẹ mọ a ní hadith a máa túmọ̀ rẹ̀ a lè fàdísì a lè fọ̀rọ̀ fáwọn àwọn sálàfù afáwọn alḥasan al ta'ala bẹ́ẹ̀ dẹ̀ ni hadith yẹn yufidul umum kò sí ìsọ́ọ̀sù lórí ọkùnrin ni àbóbìnrin obìnrin yìí pé sultan ni irun tó mọ ń gbé bọ̀ nínú ìyá rẹ̀ ìṣọkùnrin ni ìṣobìnrin ni káfa ọjà ti pa gbé sultan bọ̀ àgbékú òkú gẹ́gẹ́ bí sultan ti ń bẹ lára obìnrin tí ń sàlejò tí sọ pé mi mi dẹ̀ fẹ́yàwó mi mi dẹ̀ yìí sí mi wàá ní súnmọ́ lásìkò yìí ni mi dẹ̀ nídìí ẹ̀ báyìí. ọlọ́run ibi ìsàlù náà wáyé sàlù náà àni ìlmàhìlì kúlù wà ádá fàtẹ́sì ló ní sá ìlmàhìlì ìfi àdá sùtá ni. tó nípa bí kò sí nǹkan tí n ti rí èyí ta lè fi sàtàkù lórí bí kíyàn fi rúnlẹ̀ èmi dé kó tọ́jú ẹ̀ àbẹ́sì gẹ̀ẹ́sì kíyàn tọ́jú ẹ̀ kó rẹwà rárá ọlọ́run lọ́ba yẹn náà títí dìtì ẹ̀yin náà ti rí pé irun ti ń bẹ lórí wọn yẹn kì níbẹ̀ lórí wọn tó pọ̀ dáadáa gidi ni o débi pé ẹni fọ́pọ̀lọpọ̀ fìlà ni tí wọ́n bá bá bá àwọn eré dé yọ fẹ́ bọ́lẹ̀ ní ẹ̀ bá fi ju magazine because yọ kẹ̀tẹ́ lórí irun ní báyìí ni ọ̀rọ̀ ni ò tíye irun tó tó báyìí orí òjò báyìí lọ irun yẹn pọ̀ dé báyìí irun ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn ọlọ́ba yẹn lè pọ̀ tó báyìí yóò á tẹ fìlà yẹn lé báyìí ẹ̀yin kí ó ti di pé irun yẹn yàní asilan kì í ṣe irun ọdún kan

mo rò bá ọmọ tí ń kòkòrò kan ní ń jẹ bẹ́ẹ̀ wọ́n máa dẹ́rọ́ ká kí ni òfin náà yìí yọ ọ ní pé kí ni òfin o <laughs> kòkòrò yẹn pé yọ máa jáde níbi báyìí tí yẹn bá ń tẹ ẹ̀jẹ̀ ni yọ máa tún jáde ẹni mọ́ra gbogbo ẹ̀ dáadáa ńlàlà gbogbo ẹ̀ ní ń dáadáa ó sì kọ̀kọ̀ fárun yẹn so eléyìí ní sínú sinanu fitara ni sọtí tó yẹ kó agbọ́dọ̀ ṣe irun abẹ́ irun abíyá ṣùgbọ́n irun orí àárí ẹ̀gbà wa kù ọ̀rọ̀ bó ti yé ká tó wá sọ tóbi nítorí pé tá a bá ti fa níjọ́ keje yẹn á filẹ̀ títí ni tí ó fi jáde láyé àfi tí sùtà kan bá ṣẹlẹ̀ àyàfi tó bá lọ sí hajj lóko ìṣòsàn ìyàtọ̀ sí àwọn ìyàwó àlẹ́ sọ̀sẹ́lá tó ipá kan lè fi díẹ̀ múlẹ̀ wípé nígbà tó ju sí ọlọ́wọ́ bá jáde láyé tán ọdẹ irun àwọn bá ní tí wọ́n sì wọn ṣe ọ̀sọ́ ní fún wọn sáwọn ọ̀rọ̀ tọ́pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ìtúrin lè júná ọ̀rọ̀ àwọn àfáà ní pé irun orí obìnrin dà bí ti àná ẹ̀ tá a bá ti fárun yẹn keje yẹn ká ju ilẹ̀ ní títí ká máa ṣọ̀ṣọ́ sí i ọkùnrin náà bá wá fi ilẹ̀ bá a láìsí èmi dé ọmọ bẹ́ẹ̀ bíi ti dàda ni ẹ o yóò rí bí ti wèrè tí rìn káàkiri ìgboro ni o ṣùgbọ́n ọba àlejò alákọ̀ọ́sá lọ yọ máa ṣe wíwí à yọ máa fa ni o irun ni ni ni o irun ni ni o kọ máa fa nìyẹn o àbí kọ́ máa gé kó sì máa yà kọ́ máa tọ́jú ṣùgbọ́n pé ẹ á fa bá wọ àpò ẹ wọ́n gé orí rẹ̀ wọ́n gbà wọ́n gé irun wọ́n bá di pé ìyá rẹ̀ ẹwù lọ lọ ráwọn àti wọn kà fún àlùjọ ti ń bẹ lára rẹ yọ wà fi lọ tó bá rìn ẹsẹ rí ni. ọ̀rẹ́ mi àti rí ọtí pé àwọn ọmọ ìyá làwọn ti dàbí sọ. ṣùgbọ́n àgbàlọ̀ béèrè ọ̀rọ̀ ìyàwó. ọ̀ya. síwájú wọn náà náà náà náà náà ọlá láàfíà náà níbi tí ọ̀rẹ́ mi parí ẹ̀sìn e ni ẹ̀jẹ̀ ń digbe àdìsí ibùnà báàsì ni ó lálàáfíà dáadáa Abdullahi si báàsì ló ń gbé kẹ́tẹ́kẹ́tẹ́ abo kẹ́tẹ́kẹ́tẹ́ kan òun lọ gbé báwọn ní múnà àdúgbò sálánkì nke lọ́wọ́ wọ́n dẹ̀ ó lóun wá sọ kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn mọ́wájú òun wá kọjá lẹ́yìn Ọlọ́run nítumọ̀ rẹ̀ ni pé níwájú sáfù àwọn èèyàn tó ti yẹn ń sìn táwọn yẹn wà ní ibi tó tó ti kọjá yẹn ẹ̀yìn ànẹ́bì tí ó jẹ́ tó yọ bọ́ síwájú sáfà àwọn yẹn alánẹ́bí ọ̀dẹ̀ kan wọ́n fi hàn yín pé ṣáán ọ̀tọ̀ nẹ̀ sútúrà lè mọ́mù ní sútúrà téèyàn bá kọjá ní àárín àwọn ẹni tó kò sáfù kò sí láì wọlọ́wọ́ àìlà ọ̀rọ̀ bá àníyàn ti yé ẹ wá rí ọ̀rọ̀ kọ̀mpiárísì kọ̀mpiárísì àbíkẹ́lẹ́sẹ̀ kọ̀mpiárísì ẹ̀ẹ́ bí ẹ táwọn ọlọ́sọ mọ́sálásí kẹ́ orí bá kẹ́ pé jẹ́ni. kéèyàn sọra kọ́má di pé yẹn padà máa yẹyẹ haram àfi tó bá jọrọ sọ lókun nílọrin tó bá jọ sọ lókun ó ti yé ẹjẹ wọn sọ ẹjẹ wọn sọ àríkù sàlà ọyà naam naam. Ah. ẹ̀rọ ẹ̀yẹn lè fi kírun ọ̀kọ̀tà kọ́lẹ̀ tó wá lórí ẹ̀ wípé irun ẹ̀rí yẹn ẹ̀gbin ni ẹ̀gbin ló sùtá ló jẹ́ fọ́mọ ni kìí ṣe kọ́jọ́ ìgbìn fáwa káfí ilẹ̀ jẹ́ sùtá fọ́mọ bó ṣe wá nu hadith yẹn táwa nígbàgbọ́ síbẹ̀ ṣùgbọ́n pé bọ́yá ẹ̀gbin ló jẹ́ fáwa ìrọ̀ ìyẹn lè fa sọ kírun kò sẹ́rì tó wá lórí ẹ̀ fún wa náà. lórí ẹ̀rọ ìgbà tí sọ̀rọ̀ nípa bá fẹ́ ni àwọn afáàmà ń sàlàyé pé àdámọ́ tọ́lọ́wọ́n ọba àlejò ọlá dá ìṣesí ibi ẹ̀. ìdáwọ́ o a o ṣùgbọ́n ohun tí mi fẹ́ fààyàn ńgbà tí ń sọ̀rọ̀ yẹn ni pé má lérò pé ti wà ní àwọn súnà tó jẹ́ bí àwọn yòókù tá máa ń kà fún wa sẹ́nẹ́sù eh? kan wá lórí pé ànábì sọ pé káwọn èèyàn máa fi rí lẹ. wọ́n ní alẹ́ aflu bàkọ́ òmùọ̀ká ní alẹ́ àmọ̀ká ìpínlẹ̀ tí wọ́n sọ pé èèyàn múra pé wọ́n ti yá àfa àtọ́ ẹ̀rọ ń béèrè ìpìlẹ̀ tí wọ́n sọ pé yẹn múra pé kò ní fìlà ẹ̀dá mi lóhùn hátà kẹfẹ́rí ẹ wà wẹ́n tó ń ṣèjọba wa ẹlòmíì àdámọ̀ rẹ̀ ń sàdámọ̀ ní fìlà ṣùgbọ́n jọjọ́ ọba sọ pé òun múra pé kódà aláṣẹ wa nàìjíríà ìtúndàtì tó fi hàn yí pé àlà áflú bàkọ́ òmàkánì àlàmàkánì ìhun tábìlì pé ìpìlẹ̀ ní fìlà níṣẹ́rí àti ń sọ fún wa pé ìpínlẹ̀ ní fìlà o ṣùgbọ́n bí yẹn bá fẹ́ ṣe hajj kí yẹn máa wọ̀ ọ́. ẹ̀rí tẹ́ máa wá kí ni pé ẹ̀rí tọ́sọ pé a máa gbórí kì. náà a lè wẹ́rí tí wọ́n sọ pé kájọ́ fìlà. ìpìlẹ̀ ni kí wọ́n sọ pé èyí múra fẹ́ o. ọwọ́ sọ ọwọ́ ṣòkòtò ọwọ́ fìlà sí. ọ̀rọ̀ ni ò tí ì yé dáadáa ó múra tẹ́ nìyẹn. ìpìlẹ̀ nìyẹn ìwọ dábàá wá kí ni pé èyí tí ọ̀sán fi ọyẹ ẹ̀sìn làfi rí ọ̀rọ̀ hajj nílẹ̀ làwọn àfa wọ́n fi ń sàlàyé pé a lè rí tí a wàá rí nǹkan kan ànábì làdì la fẹ́ kọ́sì tí ọ̀rọ̀ ẹnìkan pé ẹnìkan ò lè ráwọ̀ àdéhùn kan tó lọ́la tó máa ní òun rà nẹ́bí ti rìn káàkiri gbórí àtìrádì sọ sọ pé kò sùsù rẹ̀ tí ì bá sọ̀rọ̀ hajj àti umrah kódà sí àdéhùn tó tún wá Sheikh Al-Albani rahimahullah pé àdìsí tó tún wá kọ́rọ̀ sútúrà ó fi ṣe sútúrà pé ó dà irọ́ ni pé mo dọ̀ ni. torí bẹ́ẹ̀ ìpìlẹ̀ múra òun ni kéèyàn dé fìlà kéèzè lẹ Yorùbá nìkan lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀ ayé yọ́ọ́yà ní fìlà àwọn àwọn èèbó àwọn ń dé kí ni o kó bọ̀ à àti báyìí òun lè bó de àti àbí kí ni wọ́n ń pè òun làwọn ó àwọn mí náà ní míì tí wọ́n ó àwọn mọ́sárì àwọn ó de kàbáyìí kódà ee eh, dórí àwọn kèfèrí mọ́kà kúrẹ́ẹ̀sì wọ́n dín nǹkan ló yá ní sọ̀sọ́lá àlẹ́ fi change ẹ̀ pé ìwé eléyìí nìkan yìí máa wọ̀ àwọn wa sọ wípé ẹni tí bá ń sin nílẹ̀ tó fi kírun àtọ́jú ẹ̀ nírun ìmọ̀kò rí nǹkan kan fi jọ ọ̀sẹ̀ ilé nìyẹn ọ̀rá nẹ́bí fi jọ ó ṣe tiẹ̀ fúnra ẹ̀ ní o náà. Thank you òun náà léke òun náà léke ṣùgbọ́n hadithi wá wípé ọlọ́run kọ́ kí àwọn tí wọ́n parí lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀kẹrin ni ọlọ́run kọ́ kí àwọn ẹni tó gẹrun náà wọ́n fi hàn pé tó bá ti rí pé yẹn ti ti ń wọ́n tẹ́lẹ̀ tó gẹrun ó fà á lọ́jà jù nítorí kó fi gbà kẹ́mẹ́ta yẹn kọ́ bá jẹ kẹyọ. ó ti rẹ̀ sànà kan alhamdulilayi tọ́bajọ́ bẹ̀rẹ̀ lóògè ẹ̀ẹ́dì rúbá yìí ọdún ọmọlá orí ẹ̀kánná. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك